ẹ̀rí bí pákó mi ṣe wọ́ bí oko bàbá ọlọ́sàn. ká fún yín ọlọ́run lè ti fara lọ. ẹ mọ̀ gbà mí o. ní two thousand and sixteen mo ti ń blog ọ̀gájà. shut up because ìwé ẹ̀ wá ọ̀pọ̀ news ló dẹ̀ Sahara Reporters ló gbé. kò ní dáa fún ẹ. Mm-hmm tí wọ́n tẹ́ndà gbogbo wọ́n tẹ́ndà gbogbo fraud tó ṣe. kò ní yẹ. èmi dẹ̀ ní kí n rí fraud. you were a fraudster look at the terrorist. èmi ní kí n rí kí that's the terrorist. èmi ní kí n wá aláìtẹ. Hmm, that's the terrorist. ló bá parí síbẹ̀. you are a terrorist and you are also a fraudster. a ní oògùn náà lè lè ṣe ọ̀pẹ ẹ̀yìn ológun fẹ̀ ẹ̀yìn àjẹ́ fẹ̀ òfò ni ó ṣe ní lápapọ̀ òfò ló máa ṣe ẹ́ sábọ̀ Tókunbọ̀ mọ́tò ló máa pa ẹ́ tọmọtọmọ corona virus ló máa pa ẹ́ ò ní survive ò ní survive lórúkọ Jésù. shut up kí ló jẹ mo pàṣẹ fún gbogbo agbára tó ń lò kó bàjẹ́ lórúkọ Jésù ò jẹ́ anything you are just a fraudster you are just a terrorist ó ń gbowó scamming ni gbogbo ilé ìdíkẹ́ tó tòjọ́ yẹn ikọ̀ fi ń ṣe dán ni bí arúgbó bá ti ń pọ̀ lórí yẹn báyẹn ọ̀tọ̀ lẹ ní fámìlì yín ọ̀tọ̀ ní ẹni tí fámú Tinubu ló gbé ọ síbẹ̀ ìtìròyìn eh. bá rí ìròyìn ni ó sọ. and so what. báwọn yòókù ò bá lè sọ ẹ tí ìgbéléwì dìde o tó bá wíjẹ́ sì gbá àwọn dìde. Ah, ìwọ wàá fẹ́ ẹ̀gúsẹ̀ ọdún two thousand and twenty yìí ó máa dágbére báyìí tó bá ti sọ ẹ. ẹni òfò ní ebi gan àjẹ́. òun ṣépè fúnra ẹ̀ ni. terrorist look at the ugly mutete ṣẹ́tìrì olórí burúkú di terrorist ó lè. Hmm. ó jẹ pákó àtà ló ń jẹ ó fẹ́ ṣépè ó fẹ́ sọ̀rọ̀ oyún kí ló jẹ tẹ́lẹ̀ kù. ìdí màá sì máa ọba mélòó ló wà nílẹ̀ Yorùbá. ọbẹ̀ lọ́wọ́ dáadé ẹ̀. bàtàn ìjọba ń lè dádì ẹ̀. ok màá wá play video tí àwọn ọmọ ilé Ifẹ̀ not today. now we need. fídíò àwọn ọmọ ilé Ifẹ̀ tó ń rìlíìsì fún Ọ̀jájá bó ṣe gba ilẹ̀ wọn tí ò compensate wọn torí pé ó ń wa kerosene abẹ́ ilẹ̀. àǹsó hmm. ọba ní South Africa náà ń wà. ẹni yẹn náà obìnrin tó rìlíìsì video ni ọba kùsàkùsà. Hmm. ní London gan-an tó pọ̀ kígbe síta. queen náà ó ní ó ń wa máìnì ó ṣe máìnì. sẹ́rí hmm. bó ti ẹ̀ ni wọ́ tó fọ́ mẹ́mà ìwọ́ tó. orí ẹ burú mo mọ ẹni mo mọ orú ẹni tí mo jẹ́ mo mọ àkàndá tí mo jẹ́. àkàndá òsì ló jẹ́. Hmm. ẹ tí mo ti yàn fún ètè mi. ìgbín mo ló ti yàn. ẹ àwọn ọba gbàgbára tèmi ọmọ tí mo ti gbàgbára tèmi. pẹ́ẹ́nì dàjàre ìfẹ́ ló máa kà tó bá ti la máa kà báyìí tó bá ti pamọ́wọ́ osùmánà kan sọ sí gbòòdì. terrorist. Ah, ah. ẹ ṣé ọ̀dájọ́ sọ fún yín pé mo ti dákẹ́ lórí ọ̀rọ̀ yìí sì dákẹ́ náà mo tó yọjú mo mọ́ṣọ́ níwùsì rẹ̀ bí níwùsì rẹ̀ bá tún jáde lọ́lẹ̀ mi ní kọ̀kọ́ wá sọ̀rọ̀ lórí torí ṣẹ̀dẹ̀ rí ọ̀dájá mo restrict pé mi ò fẹ́ rí láti sọ àti mo ṣe ní ẹnu ní láti sọ̀rọ̀ sí in two thousand and sixteen. ó lóun kó two thousand euro sílẹ̀ èmi tí mo sọ pé mo kò dáàṣì Sule Alao Malaika ẹ mo yẹ owó tó wà lọ́wọ́ aago tí mo rà fún sílẹ̀ àlámà láìka lásán going to seven thousand US dollar eléyìí sọ̀rọ̀ two thousand olórí burúkú. àwọn bá ń kí adétòrò ló fa mi sí gbogbo rádaràdà. shut up. Hmm, àwọn yẹn rò pé yéèyàn gidi ni ẹ náà ni pé kó wá mọ̀yàn kó wá ríyàn torí pé òrèyàn rí kò séyàn léyìn. nọ́mbà tún mi bá ará ìlú ṣe a true sayer ni mí mi ìlera you are not a you are a terrorist you are a fraudster you are a koge you are a terrorist court hotel mo dé sí court hotel yẹn security bẹ̀ dẹ̀ pọ̀ gan it's a six star hotel bẹ̀ mo dé sí. níbo ìwọ báwo ṣẹ̀rẹ̀ tó dé six star hotel onírọ́ kò tiẹ̀ mọ star gan gbogbo ilé ìdò tẹ́mi tó bá dé sí kan part yẹn ló ṣì. so mi ò dáhùn mi ò lọ ẹ wá tán ṣe tán fi wọ́ mi débẹ̀. Ethabod terrorist. Banka ò gbọ́ mi o ẹni gbé mi ògùn dì mú ẹ̀bẹ̀ pọ̀ tẹ́ǹbẹ̀ mi pé kí n tiẹ̀ yọjú sí wọn mo ní mi ò lọ èmi ń ṣe blọ́gà tó ń lọ bí lọ́wọ́ alágbára èmi ò ń lọ bí I don't need your bribe and I don't need your friendship. And you stop talking about them. I don't need your friendship. Stop talking about them. Is that does not mean I hate you yeah we don't stop talking about them they are not your mates. if my children tó bá ṣe anything stupid i will block them. Mm-mm. àníbo lọmọ ẹ wà ìyá lẹ́kan where is lẹ́kan look at the face of the terrorist. what she terrorized everybody she go after people kings everybody united nations. Hmm. ó lè ń wọn ò ṣadé lọ́wọ́ ọba wọn ọba àkúrẹ́ wọn ò ṣe adé lórí ẹ̀tàn ọ̀rọ̀ lóyè àbí wọn ò rọ sànùsí lóyè. ọba àkúrẹ́ wo ni wọ́n ṣe adé lórí ẹ̀tàn ọ̀rọ̀ lóyè. dá mi lóhùn àbí ọba tó wà rẹ̀ sì ní èkìtì ní pàtì kan lẹ́kìtì tó ń bá amúnísàn nílé rẹ̀ ṣé kò wà lẹ́wọ̀n ẹ kó sì lọ ẹ á ní ẹ gbádànù. <laughs> orí ẹ ti burú ẹ sáwèrè orí ẹ ti dàrú. admin ṣe wà ń bẹ̀ yẹn. orí ẹ ó ti dàrú. yóò máa fọwọ́ kàn kọ pépà ẹyà bọ̀tẹ́ ní tójú mi bá ti bá báyìí máa ṣàṣẹ́rẹ̀. pépà wo ló ń kọ. èmi níṣẹ́ lọ́wọ́ èmi ò ń ṣọ̀lẹ́ bíi ti yín. ìwé ìkókè pusa gbogbo ewé tó lọ́ra láti India yẹn o kó igbó wọlé o kó drug ni. ibi iṣẹ́ mẹkáníìkì ni mo níṣẹ́ lọ́wọ́. o oh, níṣẹ́ you are pretenders. Hmm. èmi ò ń ṣe ọba ṣekú iṣẹ́ ẹ yẹn lọ́ba mo ṣì máa ma sọ pé kí ni duty ọba I will continue to say that. what is your business. tí n bá tiẹ̀ wá bú ọba gan kílẹ̀ fẹ́ wá ṣe gan kánú mi tiẹ̀ wá bú ọba abọ́ pé mi tẹ̀ tí ì bú ọba gan. ok ọba ṣe mú sọ ẹ bú ọba kílẹ̀ fẹ́ ṣe ẹ fẹ́ wá jẹ́lẹ̀ Irish citizen ni abẹ́rẹ́ wọ́n lè repatriate mi tí n bá tiẹ̀ wá bú ọba ń kọ́ kílẹ̀ tiẹ̀ fẹ́ wá ṣe gan ẹ ní sọ pé ẹ ṣe gbòògùn lọ kò sì lè dáa fún oògùn yín ikú òjijì ni ó pa yín pẹ̀lú oògùn yín àwọn tá ní. ikú òjijì ló máa pa ẹ́. èmi gan ajagajigi oògùn. oògùn oṣù oògùn olóògùn jọ́sí ni wọ́n nà ẹbí ẹni máa kú èmi bọ́lá yìí ni mo speak fún ẹ àwọn ọmọ ẹ gangan wọn lè jáde mọ́. ewé ewé wo ni kí lorúkọ ewé tó ń di kí lorúkọ ẹ ìwọ òdi ewé kọ̀ọ̀kan kò ń páàkì igbó ló ń páàkì ránṣẹ́ sáwọn tó ń rà lọ́wọ́ ẹ system ló fi ń ṣe you are a drug pusher you are a cocaine pusher you are a terrorist nothing but a terrorist. níbo ni màmá fi sí iye oníyà tó ń ṣiṣẹ́ bí ẹni bíbí akúra. mo kọ́ sí lọ. iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ṣe ọba wo ló ṣe ẹ̀ o lè owó tó sọ pé olóhùn fún kábíyèsí ní two thousand but aláàjì Wàsíù ó ná owó tó two thousand dollar fún ẹ pant yẹn fún ẹ ní Nàìjíríà ó lè ó yá fowó tí aláàjì iná fún ẹ fi di kó o gbẹnu kó o lọ́rọ̀ àyọ̀ jájá olórí kò ní ó bàyẹ́ ẹ kò ní dáa fún ìyálà yẹ ẹ. mo ti sọ fún ọba ó wà kó fi orí adé ṣépè ó wà lára àwọn tó ń sponsor facebook fracas. ìwọ ni orí adé wo ló bẹ́ẹ̀ fi ṣépè ta ni ìwọ tó fẹ́ sọ̀rọ̀ pé kan. màá fi hàn yín. èkó ojú owó evidence ò ṣe nǹkan kan. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ pé fóònù nọ́mbà yẹn tẹ́ bá pé fóònù nọ́mbà yẹn àfin ló ti máa dáhùn àfi báwo ló ṣe mọ pàfin ló ti ṣe ló ti dáhùn. Ah, shut up shut up not you shut up. olóṣì. ẹ jẹ́ kí n pe àwọn admin admin wo ló wà níbẹ̀ yẹn. o ò tí ì rí anything. admin tó wà níbẹ̀ yẹn wo. àwọn máàlì kan ti ń wọ bí àwọn olórí burúkú ẹrú ayé. Oh, ẹrú eléṣì eléṣì eléṣì go to hell with your with your hundred mm, olórí burúkú ọmọdé pàdé ṣẹlẹ tó lówó ṣe ti rí kò ní yẹ ìyá láyẹ kò ní yẹ ìyá láyẹ kò ní yẹ kò ní yẹ ìyá ẹ lọ́nà ọ̀run kò ní yẹ bàbá ẹ kò ní yẹ àwọn ọmọ ẹ kò ní yẹ gbogbo lẹ́yìn ẹ̀rí tẹ́rọ́rìsì ẹ̀rí pàṣíwọ̀ bọ̀wọ̀bọ̀ ṣe ti rí òun gbogbo ni pàṣíwọ̀ bọ̀ ṣe ti rí ọlọ́múrọ̀rọ̀ máa wòlé ṣe bí tẹ́yìn ẹ̀ dé alákìísà. ó yẹ kí inú mi dùn wípé ọba tí gbogbo nàìjíríà ń pọ́nlé tó wá sí united kingdom ó lóun fẹ́ wá rí mi ó yẹ kí n mọ̀ pé ta ni mí tọ́ba lóun fẹ́ rí mi bọ́tí mo pẹ́ sábọ́ọ̀dù ni mò ń jẹ́ but mi ò wish láti rí kí yẹ pé nítorí pé mo yé ìtẹ̀ mi ò fẹ́ mingle pẹ̀lú if you are a truth sayer you don't mingle with anybody tí n bá jẹ́ adájọ́ orí you a terrorist. bí bàbá mi bá jalè màá ṣá sẹ́wọ̀n principle ni. àní wọ́n máa wo àkáǹtì ẹ̀ wọ́n tó sí àkáǹtì ẹsẹ̀ wọ́n máa rí wọ́n máa rí pé òun lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n nílé ẹ̀. àwọn ẹmẹ ìwà ọba ń bọ̀ ní aago méjì ọ̀sán o lájẹ pé mo gé ọba jẹ kí ni ọ̀jájá fẹ́ rí mi fún gbàyẹn mi dùn pé wọ́n fi young guy tó ń lọ káàkiri ọjà but at the same time there is something awkward about him the way to fi ṣe paparazzi to bá ti ń travel paparazzi yẹn ti pọ̀ jù ó wà so annoying. annoying to you don't look at you ọmọ ìrankíran kábíyèsí ń ṣe nǹkan ọba olówó àṣọ annoying ìwọ olóòórùn ìwọ ah, onídọ̀tí ìwọ tí wọn jẹ ṣìfù lé yín débi ọba ìwọ tó bá pín ọba tí ò lè kàn yín. mi wà ah, ah. mo máa ń study case tani yálà ìyá ẹ̀ tó lóun sọ́ọ́dì kéèsì èèyàn. gbogbo omi burúkú tó ń pòpọ̀ tẹ́ ń rà yìí ẹ̀yìn anyway. ìgbà yẹn wọ́n mà ní tí ẹlí mọ̀ mo pè é pé kó wá gbé mi lọ sí Stratford kí n lọ ṣe shopping torí pé kí ni kí ni ọba fẹ́ rí mi fún. he wanted to befriend me but i don't befriend Me ò lè befriend Tinubu mi ò lè befriend Buhari but i love everybody. ẹ eh? mi ì lè befriend wọn jọjọ tó bá ti befriend wọn tó bá ti ń bá wọn dine ò ní lè sọ ipa wọn. ìyẹn yẹlé rẹ pé òun jẹ èèyàn. I don't give a shit. I don't give a. ẹ gbà mí o ṣé sábọ̀dúró èpò òun jẹ èèyàn ni ẹ sábọ̀ dúró pé òun ò lè fẹ́ẹ̀dì Tinubu ajá bàbá mi Tinubu kò lè fẹ́ẹ̀dì ẹ ológbò pet wọn ò lè fẹ́ẹ̀dì ẹ. ajá ọba ò lè fẹ́ẹ̀dì ẹ. so ní mí o pé bo ni mo wà ah, mo ní mi ò sí nítòsí wọ́n ní kí n jọ kábíyèsí láwọn jàjẹ́ láwọn ṣàfẹ́ rí mi nǹkan kan báyìí ah, rí mi ó máa ga ọ who am I tí ọba fẹ́ rí mi mi ní sọ pé torí pé ẹnìkan ti lọ síbẹ̀ lọ lọ́bì má tiẹ̀ blog má tiẹ̀ tún. I don't lobby ebi ló ń pààyàn tó fi ń lọ́bì kiri ó ń wá recognition ni tó. because she's not a true sayer she's just a fucking abusive blogger i'm a true sayer i don't want to wọ́n ṣe wá láwọn wà ń bẹ mo ní this is four o'clock aláwọn ti jókòó dé mi láti two mo á mọ̀ ọmọ ṣe shopping yẹn di six torí mi ìfẹ́ nṣàfẹ́ kán mi ìfẹ́ má tó di nǹkan bíi six thirty mo darí sí hotel pẹ̀lẹ́ tó gbé mi lọ wọ́n tó bíi mẹ́fà pẹ̀lú ọ̀pá ni ọ̀pẹ tó gbọ̀pá wá ní aṣojú ọba lòun. mo wá picture ni o mo fẹ́ post ẹ̀ picture kan báyìí kíni ọ̀gágá ń wà ní kiri. ibi tó ti kúnlẹ̀ fún kábíyèsí ẹni tó bá ti ní lọ́wọ́ kó sàn ìjẹ̀sí mi sí mo fẹ́ fi ṣe ẹ̀ fẹ́ fi ṣe dp mo mọ̀ pé fẹ́ tà láti appeal sí mi ní pé kí n tẹ̀. ìwọ tó lọ bẹ̀bẹ̀ láti jẹ́ ẹrú ọba tí kábíyèsí làwọn ò fẹ́ ẹ. nítorí fàjà sars kó lè dùn dáadáa mo bá yarí àwọn hotel receptionist yẹn because our bodyguards hotel yẹn tẹ̀lé àwọn adétòrò torí gbogbo tán ti ń bẹ̀ mí ariwo sọ pé it's a very calm area. mo wá picture yẹn náà. pé kán jáde wọ́n á bá mi pé are you safe mo ní mo wà safe mo ní king kan ní láti nàìjíríà mo láwọn fẹ́ rí mi pé kàn fi wọ́n sílẹ̀ wọ́n ṣá bẹ̀ mí yàn jájá tíátíá o ní kí ló bá fẹ́ rí mi fún mi ì ṣùgbọ́n mi ò wá láti ilé ọba wọ́n náà mi ò wá láti ilé ọba wọn ń jọba lé mi mo ní kí ló bá fi ṣe arógun máṣà tó sájà tó sájà rẹ fi jí mo ní ó ga o bàtọ́ ṣá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ táwọn bá ń kẹ́lẹ́ mi ẹrẹ <laughs> ẹrẹ tó sá jẹ rẹfugí rẹfugí nìwọ náà rẹfugí. abájáde bẹ́ẹ̀ ìyẹn kó sẹmi ó ń rí vision bí mo ṣe débẹ̀ ìyẹn kó sẹ́ni yìí kíní kankankan hmm, ó kó sẹ́ni ó jíṣẹ́ nǹkú tó mo ti ẹ̀yẹ́ ti kéèyàn mọ ríran sí mi. so kábíyèsí aṣáàdìbẹ́sà abáwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ gbàtò tí wọ́n dá wọn set kan lóòótọ́ wá kó àwa. mo ń bọ̀. tẹ bá wo fọ́tò yẹn àwọn ẹni tó bá ní fọ́tò yẹn bá mi rìpọ́tì ẹ pé mi ò rẹ́rìn throughout níbẹ̀ yẹn. ẹni tó bá ti ní mọ píkṣọ Jájá Yẹmí tó ti kúlẹ̀ tó lọ ń bẹ̀bẹ̀ pé òun fẹ́ di ọmọ ọ̀dọ̀ Jájá tí kábíyèsí mi sọ pé ó tì. I didn't laugh throughout. because you are sadist. Hmm. wọ́n rò bóyá èèyàn gidi ni ẹ náà àwọn dẹ̀ láìkí iṣẹ́ tí mò ń ṣe nǹkan kan kan báyìí wọ́n ṣàbá mi sọ̀rọ̀ ó wá tó stage kan tí mo fi yọ mi lójú bẹ̀ because tí ọ̀rọ̀ bá dùn mí I will share tears ọmọ àbíkẹ́ yẹn wá bí àwọn bá wí gan ni pé yóò bá gbàlagbà ó fẹ́ fi ẹ́ ṣàtẹ̀gùn ni kó o ní sùúrù fún àwọn máa pè é pé kó máa bọ̀ máa sọ pé tẹ́ ẹ bá pe ọmọ yẹn wá máa kúrò níbi tí mo wà. irọ́ ni ṣé mo fẹ́ bá aṣọ rẹ ni kí lè fẹ́ unite wa fún. torí pé ò ní o love peace. mo fẹ́ bá pé ọmọ yẹn wá pé màá unite kúrò níbẹ̀. so ibi táwọn ẹ̀mẹ̀ wá wọn ti wá sọ yìí pé ibà ibà rìbà wọn ń jọba níyàn wọn ń ṣe lọ́dúnfẹ́ gbogbo ń pariwo bí ẹ̀rọ ọ̀lọ́gì báyìí ìpè pé pé ìpàpàpà wọn láṣọ funfun yẹn ah, ó pé abẹ́yà ọmọ ilé ìbòrò sínú pé ṣe ẹ̀ sí ìkì mo ní mi ìfẹ́ rí yẹn sọ pé wọ́n ń jọba níyàn pé tọba làṣẹ tọba làṣẹ ibà bàbà ibà bàbà ẹ block anybody blockable wọ́n ti ń fi red wọ́n ti ń fi red comment síwájú kí ni wọ́n block wọn. at the end of the day mo bá bínú mo bá work out láàrin gbogbo wọn ọba olúkàrẹ wà bẹ ọba eh, òjìjì ẹmọ bí ẹmọ jẹsà something àwọn ọba tán tẹ̀lé ọba gbogbo wọn pọ̀ mọ́ kọ̀ work out ni bí mo ṣe wá lọ ní kábíyèsí wa sọ pé ẹ má yẹ kí sábọ́ọ̀dù lọ o ẹ má yẹ kó bínú lọ o mi dẹ̀ ti work out kó wọn ẹ má yẹ kó bínú lọ o pé káwọn ìṣọ̀kan lọ bẹ̀ padà wá sí iwájú àwọn kí ni gbogbo yìí gbogbo ṣìtì èmi ò láìkẹ̀ mi ṣé mo fẹ́ joyè ní tí mo fẹ́ máa lọ́bì lọ́wájú ọba àbí mo fẹ́ di ìyàwó ọba because that place wasn't pleasant for me. wọ́n kọ̀ rò bóyá èèyàn gidi lẹ́ni. pé ọba ní kí n padà wá hmm. ọba tó wá bẹ̀rẹ̀ sí kú mi down wọ́n á gbé hmm, eh, wọ́n ní kó gbọ́ tí àṣẹ ayé wá wọ́n bá gbọ́ tí yẹn dé ọba bá ṣe báyìí wọ́n sì bùjú kó sínú kọ́ọ̀pù wọ́n gbé sórí tébù wọn láwọn ẹbọra ti ń mú. o ti sọ rí sọmí sọmí sọmí sọmí o ti sọ yẹn rí olórí burúkú sọmí ọmọ àlè. àpòdè bí wọ́n lérè pé ọtí yìí fà àwọn ẹlẹ́bọra ti mú pé ìrìn ni pé ń bá lójú inú ni pé wọ́n ti mú pé mo kàn ń wọ tí yẹn. o sọ yẹn last week ní kábíyèsí bá sọ pé ṣé mo mọ̀ pé ewé tí mò ń ṣe àwọn ìyá lónìí mo ní kábíyèsí ẹ̀dá padà ìyá lè léwé tiyín ọlọ́run ló léwé tèmi àkọ́kọ́ tún jiyàn lórí ìyẹn. a ò ti sọ ilé last week. ọmọdé ilẹ̀ ń yọ ọ mo ní tó pẹ́ ni yóò wọlé dáadáa ni tó bá wọlé dáadáa kò ní yọ torí wọ́n tó máa da ọkùrọ̀ sílẹ̀ tí ó bá mọ́ àájọ ṣubú ẹ má lo òfin yẹn fún mi mo lẹ́yìn kọ́lẹ́ máa yin post ayé mi lórí páyé ló léwé ìbí sọ fún yín pé ọlọ́run ló léwé olórí ẹ̀dá sínú ọgbà yìí dẹ̀yìn pé ká lò ah, ẹ máa ti ní ẹ̀yin ìyá mi ẹ mọ́ bínú irú gbogbo nọ́nsẹ́ǹsì wo ni mo jẹ̀ tún bá pí ẹ̀jà ṣé omi ṣoore àbí kí ló lóun jẹ bó bá yẹn náà jà bẹ́ẹ̀ tí kábíyèsí bú fún mi wípé kó má bàa tọkọ pé mi like atmosphere ọba ṣáà ń wò ní pé bí ẹ bá fẹ́ máa mú ọ̀bọ kó ṣe bí ọ̀bọ bí bá fẹ́ mú wèrè kó wo wèrè sàn ẹni tó kọ sàkámì ìjẹ́ bá mi búlọ̀kì olórí burúkú tó bá dá bá mi block ebi ló ń pa wọn òun rò pa nǹkan wo ni nǹkan wo lè ní. owó oṣù wo ni you are so poor you are a poor woman. owó wo ló ní. lẹ́yìn ìgbà yẹn ṣá ni àwọn bàtẹ́mi bínú jáde tó ń bẹ̀ mí padà àwọn adétòrò gbogbo wọn ti kúnlẹ̀ ṣé ìwọ jẹ́ àǹtí rosula nàbó jálákìjà owó wo ló ní alákìsà gbogbo ṣẹ́ẹ̀dì ẹ kò gbé kò gbé ten thousand igbó tó ń tà fún wọn tó máa kó aago rémọ á ló ń gbé dání aago eh, táwọn ọmọ yẹn máa fi ń jọjà eh, lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi aago ọkùnrin oló máa ń gbé sọ́wọ́ yẹn olórí burúkú drug pusher. mo ní mo ṣe gbà pé ọ̀sán ẹ̀ ní ó ní ewé torí ọ̀sán is archangel ariel olàfisí ìkíà ewé mo lọ́sàn kì í ṣe tó ń bú angel mi mo ní bọ̀kẹ́ wá sọ pé ló lè wé yẹn mo ní ẹ má bà mí mo bá tún sọ mo ní ṣẹ̀lẹ̀ sọ fún olókọ́yà tó bá wá síwájú yín pé kó o gbà tàwọn oṣù àtàgbé ní mi ò gbà tó oṣù àtàgẹ̀ ẹ sọ mi pé ilẹ̀ yọ̀ tá ní ilẹ̀ òfò tó ń lọ kó owó lẹ̀ dáadáa ni. sọ̀rọ̀. wọ́n lágbó ò bá wọlé tó bá jáde bójú òṣèré ìwà náà lẹ̀ sọ̀rọ̀. ni àwọn tajọlá ni pé èèyàn wá síwájú ọba káfọ́ba lówó ah. kí ni gbogbo àgbàna wẹ́rẹ̀ tẹ́gbẹ́ni wá ṣe ń bíbáyìí báyìí èmi ò ń fún lówó lówó ọ̀jàjà lówó wọ́n ní bí èlò ní wáyé kí n fún kó two thousand nígbà kó two pounds dẹ̀ ni àwọn nǹkan lè mí fún o àwọn ọ̀sán yìí mo fún ẹ̀yin lẹ gbowó lọ́wọ́ mi ẹ tún ṣe sọpọ̀ ọ̀sán yìí ni mo fún lówó ó ní rọ ó ní owó àwọn àgbà ni olóhùn ò ní ó wá pé ìkan lára àwọn aláṣọ funfun ó ní kó gbà owó yẹn dùn mí gidigidi ó dùn mí gidigidi kàkà bẹ́ẹ̀. tọ́lọ́ ló sì ní ibi ìhùn fólówó lówó. olóṣì ni ẹ ṣe bó lólówó ni amẹ̀mí nàníyà amẹ̀mí nàníyà. ọba bá sọ pé. amẹ̀mí nàníyà my foot. pé àwọn máa ń yàn kó wọn represent àwọn ń mo ṣáà rò sọ friendship wo lè lè báyìí mo ní mi ò bá mi ò bá yàn ṣe mi ì bá yàn sọ̀rẹ́ ẹ jẹ́ n ṣiṣẹ́ tó bá rán mi tó bá wà ní news ẹ jẹ́ kí n blog ẹ̀ I don't take bribe ìyẹn lọ bẹ́ẹ̀ hmm. iṣẹ́ ọba ìfẹ́ tó wá jáde lẹ́yìn ìgbà yẹn ní news mo wá tún ṣe iṣẹ́ yẹn ìyẹn ló wá sọ fún Wàsíù tí mọ̀ pé ló sọ fún Wàsíù kò kó gbé mi wá sí Èkó àwọn èèyàn dẹ́ lálàá gan nípa Èkó yẹn pé mi ò gbọ́dọ̀ lọ pé wọ́n fẹ́ pa mí ní ìgbọ́dọ̀ lọ. Ah, kí ni wọ́n fẹ́ pa lára ẹ̀. that was last year. èló gangan lè ra o tó lẹ́ni fàtí fẹ́ pa òun lẹ́nu ẹ̀ mà gbà we even got block it máa ń bọ́ bẹ́ẹ̀ mi mo even block it so on personal abusive kìíní irú tí ìgbà tí ọmọ ẹ̀ tó ṣe fraud tó gbé lamẹ́ríkà mo blog ẹ̀ ọmọ ẹ̀ wá sínú inbox mi ó bẹ̀ mí mi ìgbẹ́ blog yẹn kúrò bẹ́ẹ̀ tó pé nu news mo ti copy ẹ̀ ṣòye any news wàásù máa ń wéjì báyìí gan then mo dẹ̀ blọ́ọ̀gì ẹ̀ẹ̀mejì àbẹ́mẹ́ta mo blọ́ọ̀gì wàásù dẹ̀ nígbà tó fi gẹ́ẹ̀ jẹ́mílà yẹn sílẹ̀ tó lọ fẹ́ Taiwo l'Amẹ́ríkà Táíwò bá mi sọ̀rọ̀ jẹ́mílà bá mi sọ̀rọ̀ jẹ́mílà sọ gbogbo tí wàásù ṣe fún un ní dabọ́lì kòwé mo dẹ̀ ṣe blọ́ọ̀gì yẹn náà gbà yẹn mi mi wà mi mo wàásù mi mo mi ò mo kàn láìkò orin ẹ̀ ni but mi ò rí lè láìkẹ̀ mi láìkẹ̀ yẹn lọ́kànjú àwọn obìnrin kó pọ̀ gan mi Gẹ́mílà náà dẹ̀ tún sọ títí títí bó ń ṣe ṣí ṣọ́ọ̀bù sábùjá wípé bàbá ìlú òun fẹ́ pé bàbá yẹn ọ̀rẹ́ ẹ̀ ni kí bàbá olówó tí Gẹ́mílà ń fẹ́ tó ṣí ṣọ́ọ̀bù fún lábùjá bàbá yẹn popular báyìí very popular light man ni ẹ bá mo orúkọ ẹ̀ kó kọ́ síbí ìyẹn Gẹ́mílà ọmọ Ọ̀yọ́ lọ́kà ní London ni o bàbá yẹn ló ló gbé Jẹ́mílà lọ tó introduce ẹ̀ sí Wàsíù Wàsíù wà gbàmọ́ bàbá yẹn lọ́wọ́. but Jẹ́mílà is married now. gbogbo bígẹ̀ yẹn tí ó mọ̀ tó gbogbo ṣọ́ọ̀bù tó wá bó wá ṣe wà lọ́fẹ́ Táíwò ìyàwó Táíwò yẹn ni Tóyìn Wàkà bímọ fún mo ṣe programu yẹn náà ń gbà yẹn tẹ bá mọ orúkọ máa yẹn kọkàn báyẹn mo ṣiṣẹ́ ìgbàyẹn mi tètè mọ wàásù nǹkan máa ń ṣiṣẹ́ wàásù ní wípé. bọ̀ tó lò tí mo ní eighties ṣẹgbọ́n sí tó lòwò tí mọ́. ọṣẹ mo gbọ́dọ̀ tún sọ nínú ibi kan ní òun ti mọ̀ ní eighties. ó pa onírọ́ ni o cook, don't worry, I will come to your rescue. I think that was in 2015. ni Jẹ́mílà sọ pé ó fi òun sílẹ̀. olórí burúkú ni ẹ olórí burúkú anything tó bá wù ẹ́ kó sọ igi Jẹ́mílà tó sọ yẹn Jẹ́mílà ti fi Àyìndé sílẹ̀ kò ń ṣe two thousand and three ó fi sílẹ̀ náà torí pé Jẹ́mílà ló lọ tí wẹ́ndì fi wọlé ó ń purọ́. 2015, thousand and fifteen ló ṣe ló fi jẹ́mílá lẹ̀ ó dẹ̀ ṣọ́ pé jẹ́mílá ni jẹ́mílá tó ti lọ fẹ́ lò míì before that time. jẹ́mílá ti lọ fẹ́ ṣé bọ̀bọ̀ kan báyìí jẹ́mílá ti lọ fẹ́ bọ̀bọ̀ kan báyìí ṣé Ghana ni jẹ́mílá tó ti fi aláàjì sílẹ̀ láti ọdún wo ó ló filẹ̀ ní two thousand and fifteen Wendy gan ìgbà oní Wendy two thousand and fifteen lẹ́m̀bí ọmọ ọdún tó dá fún mi pé mo máa gbélé ayé mọ mo mọ iye ọdún tó dá fún mi èèyàn kankan ò lè pa mí àfi tásìkò Ọlọ́run bá tó. ọdún wo ló dá fún ẹ sọyọ ọdún tó dá fún ẹ. ẹni tọ́lọ́run ti sọjọ́ tó máa kú fún ẹ rí bó ṣe ń purọ́ tó òun tí Ọlọ́run ti mọjọ́ ikú òun abájọ tó ṣe lọ sí bẹ̀rẹ̀ grand. so lọ́rọ̀ kan ṣá. Hmm, ló ti lọ gbàyè síbẹ̀. ẹ má pè mí. mo dẹ̀ máa jẹ́ káwọn ọmọ ìwé gbọ́ mi ò lè lọ láì má jẹ́ kọ́ ọmọ ìwé gbọ́ ó dẹ̀ ní that's fine. irọ́ la bí. mo máa jẹ́ kọ́ ọmọ ìwé gbọ́ nítorí pé. ẹ wà lọ. wọ́n flag show mi. torí bí tí mo ṣe ń jọ yẹn wọ́n flag show mi. ọlọ́run ni bọ̀dọ̀ ọlọ́run yọ wọ́n flag show mi wọ́n flag show mi ṣe é rọ́wọ́ mi wọ́n flag show yìí ẹni tó bá flag show yìí wọ́n ni má ṣe pé o ẹni tó bá flag show yìí ó yá ẹ lọ ṣòfò sọnù ẹ ẹ má flag show yìí mi bá lọ sótẹ́lì abroad gan tí mo lọ fọ́lídé gan mi ò jáde kúrò lótẹ́ tí n bá dé sí. káwọn àwọn ọmọ ewé ọmọ máa pè kiri nípa àwọn fẹ́ rí mi àwọn fẹ́ rí mi. mo ṣe máa ń travel gan. on flag show hosting. mi ní yọjú síyàn kankan so ebi mo ní mi ò ń jáde mi ò ṣáà jáde. ẹ sábọ̀ di terrorist ó ti wà confused. bàbá tí wọ́n á dẹ́kun máa tó díjọ́ kejì ni Wàsíù bá ránṣẹ́ sí mi wípé òun fẹ́ rí mi ní annex ibi tó wà annex ló wà ní hòtẹ́ẹ̀lì yẹn bóun fẹ́ rí mi ó wá rán manager sí mi ìyẹn kan ilẹ̀kùn room tí wọ́n gbà fún mi nípa àwọn fẹ́ rí mi bá lọ síbẹ̀ the next tó máa ṣe ni pé ó lóun máa pe ọ̀jàjà. ẹ o ti sọ ọjọ́ sí kí ló ṣe. ọ̀jàjà meanwhile kí tó kò dọ́bìlì láti rí mẹ́sẹ̀gì ibi tí ọ̀jágá ti bí mẹ́sẹ̀gì yẹn ṣe dọ́wọ́ tiwa ni wípé ó sẹ́ǹdẹ̀ sí ọmọ kan tó ń jẹ́ tóyìn ọdẹ́wálé hmm. ìyẹn máa ń bú mi gan báyìí ó dẹ̀ máa ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ blọ́ọ̀kì e, ẹni tó ju líǹkì síbi facebook lẹ́gẹ̀ ẹ blọ́ọ̀kì ẹ ó dẹ̀ wà nínú ọmọ ayé ẹnìkan bóyá tí mo ti play audio yẹn rí ẹnìkan gba fóònù fún bíi fóònù fún ní orúkọ ẹ̀ gbà tí sanwó ẹ̀ yẹn wá gba fóònù yẹn padà ìgbà tí máa wá text láti ọ̀dọ̀ gàgá bó ṣe bọ́ sanwó ẹ̀ nìyẹn mo dẹ̀ gbé ó wà lórí péjì ẹ̀ lọ́wọ́ bí fọ́tò ó wà nbẹ̀ ibi tí wọ́n ti ń sọ láàfin pé kán lọ team pẹ̀lú Àpíkẹ́ to bring that woman down. àwọn èèyàn dẹ̀ pé fóònù nọ́mbà yẹn á pé fóònù nọ́mbà yẹn fún yín tẹ́ bá dáùtì bí ẹ pé fóònù nọ́mbà yẹn ọ̀dọ̀ gàgá ló ti ń dún gbogbo àti gbé ọ̀dọ̀ gàgá ló ti ilé ìfẹ́ ló ti ń dáhùn. báwo ló ṣe mọ̀ pé ilé ìfẹ́ ló ti ń dáhùn. fàṣàwẹ̀ fàṣàwẹ̀ iṣẹ́ fàṣàwẹ̀ ni gẹ́mílá gbé wọ́n gbà ìbí wàsíù ṣe gbà wọ́n lọ́wọ́ fàṣàwẹ̀ tó bá yé òun. wrong information wọ́n gbé fún ẹ. so bí woman yẹn dẹ̀ ni wá ní ọyìn tó bọ́ sí lọ́wọ́ yẹn ó tún wá. sísá nínú àfẹ́ oríta ló mà jalè ní gbogbo àjálẹ̀ ní ẹ ìwọ gangan àjálẹ̀ ní ẹ ẹ̀rí terrorist ọmọ ayé yìí ò sí ní ẹ̀mí wọ́n mọ̀ pé. o story wrong story ló ń sọ. bí fóònù kò sanwó onífóònù gba fóònù ẹ̀ padà bó ṣe bọ́ sọmọ ewé nìyẹn ló bá sẹ́ńdẹ̀ sí pẹ̀lú fọ́tò ẹ̀ mà wọ́n yeye one yeye two yeye three ọkọ̀ yeye two ni fọ́tò wà níbí. what is your business it's not possible for he's abusing Ojaja as You know what. tèmi yé mi tí mo fi ń bọ́ jàgàjà ó ti bẹ̀ lẹ́yìn ìgbà yẹn lóríṣiríṣi but mi ò lè gáwọ́ kó lọ́rẹ́ ọ̀ǹtí ológbógun wá sórí Facebook àṣọ ló lọ sẹ́ta máa yọ ọ̀pọ̀ pé kọ́ máa bú mi so that mi lè ṣe story Nàìjíríà kọ́ ló máa fi distract mi. ẹ má worry I'm not disturbing myself ó ti yé yín. wọ́n fún wọn ló wọ́n fọ́lé mi ilé yìí ni ó fẹ́ wá jó mi ní ilé iṣẹ́ bí wọ́n mọ̀ pé mo ní monitoring alarm. ilé wo ni wọ́n fẹ́ jó ilé òṣìwò. mo mọ̀ pé CCTV mo ní. ilé òṣìwò. bẹ́ẹ̀ bá ṣí géètì mi lásán aláàmù máa bọ̀. oní shed oní wọ́n rí wọn mú kéèsì yẹn wà ní kóòtù lónìí. kí ló náà ṣe kéèsì ìgbà tí wọ́n rí wọn mú tó wà ní kéèsì lónìí ṣé wọ́n blọ́ọ̀gì ṣíjú adé rí fún fúrọ́ọ̀dù ni ṣó pa àwọn tó blọ́ọ̀gì ẹ̀ why you abusing kábíyèsí when they block somebody once you stop why you abusing him every day tó fi tán ẹ tó fi tán wọn tó ẹgbẹ́ ẹ tó ń wọ́ yorùbá ńlẹ̀. ó bá pe kábíyèsí ó bá ní ẹ ti wà lọ́dọ̀ òun ẹ olóòmọ̀pọ̀ ti wà lọ́dọ̀ ẹ̀ ìyá ìwọ́n tó jẹ́ nìyẹn o ìwọ tó ìwọ tó gbé wá ni òun mọ tóun lè ṣe o níwọ̀ inú ti ń bí mi torí yẹn ń sọ síta yìí pé ibà yẹn ń taka ó ń taka wí pé urù oríwo orí ìbùsà orí kìkì. Ah. ọdẹ. mo ṣáà wò pé bẹ́ẹ̀ bá máa mí ní ọ̀làlẹ̀ máa mú. ọ oh, iná fẹ́ mi láre same story every day olórí burúkú ni ẹ kí ló wá gbọ́ same story every day fún. story same story. kí lè fẹ́ gbọ́ same story every day. ẹ eh, o náà ni tó fi ń bọ̀ jàjà same story every day. same story every day náà ni torí story inú bíbélì gan gbà tó gbé jésù lọ sí bethlehem kò yàtọ̀ same story ló wà inú bíbélì. ẹ àfẹ́ wa ní kò sọ tuntun kó kó ní burúkú lọ. ìyá òfò yóò lórí burúkú tẹ́rọ́rìsì. ògbólógbó ọ̀bọ. ta ló ta nínú yín tó fẹ́ gbọ́ jàjà lọ́wọ́ mi. Ah. <laughs> ọjàjà bá gbà tí. ìwọ wa àníwá fẹ ìwọ gbà fẹ kú. kí n kúlẹ̀ kí n kúlẹ̀ mẹ́sà kúnlẹ̀ síbi tẹ̀yìn wọ́n mọ̀ kúnlẹ̀ tó wọ́n na wa wọ́n ṣàjà ń rojọ́ awo wọ́n ń rojọ́ kínní <laughs> kan. ìwọ ọmọ kúnlẹ̀ tó máa fi kú ni bó ṣe wà yẹn. sọ <laughs> ọjàjà lórí kọ́kọ́ gbé wá nàìjíríà ó wá ní tó bá ti jọ monday ó máa gbé mi bọ̀ nífẹ̀. ó ti rán máa dọ̀ rẹ́dì. ibi tí mo wù pé ìwọ tó yẹ pé òun give testimony pé ọ̀la ń lọ sífẹ̀ tínú ẹ̀ dùn. wọ́n dé sí mi ló tẹ̀tọ̀ àjọ ń sùn àjọ ń jí kí má máa lọ tọ̀ báyìí mo ò ṣe lè kárí iṣẹ́ wọn nìyẹn. irọ́ ló pa iṣẹ́ wo. iye òwà tó wá lọ bẹ́ẹ̀ mo wá padà sí Dublin. E ṣé àwọn tóyìn tó dó tiẹ̀ àbí àwọn wo mo ò ṣe lè kárí iṣẹ́ wo. ọdẹ. ẹ mọ ṣọlá ṣọbọ àlè hmm. mi ò mọ̀ rí fọ̀mù adam. àṣọ àti pé mo kàn máa ń rí nínú fíìmù lọ. ju pé mo máa rí nínú fíìmù lọ. ẹ yo o ti sọ́njọ́ sí. a kọ́ ló ń jọ kó ṣe bó tí ó bá ṣe wà lórí péjì mi mẹ́sẹ̀gì yẹn mo fẹ́ ṣe fóònù tó fi sẹ́ndì pé kọ́ lọ àtàkì mi láti palace ìjọ pé mò ń sọ mo ń ṣe àti palace dẹ̀ ni wọ́n ti sọ ọ̀dẹ̀. you can gag me ẹ gbà bẹ́ẹ̀. you are a terrorist say no to terrorist ẹ sábọ̀d. kò gbé ejò àyè wá kó ní ejò yìí o òun ràn sí o wà láì akóló ló sọ tẹnu ẹ ariwo ni ó pọ̀ jù. o rájọ tó wọ alákìsà ní alájọ red red. so now i put the camera off me so that màá lè concentrate lórí iṣẹ́ mi màá lè máa sọ̀rọ̀ lọ. admin ẹjọ́ ẹ wà lórí kínní ẹ block anybody blockable there. Mm ẹ wo aṣọ tó wọ báyìí ṣe gbọ̀n tó tó wọ aṣọ ẹwọ tó tó wọ. ẹ máa dùn sórí ìwòsàn mi máa blọọkì yín o ẹ pé ẹ ti kọ́kọ́ ju nǹkan lákọ̀ọ́kọ́ ẹ ti kọ́kọ́ ju nǹkan lákọ̀ọ́kọ́ mi ò dá yín lọ ẹ tún bẹ̀rẹ̀ sí jù mí ó máa máa dìlé iṣẹ́ yín o ó máa máa dìlé iṣẹ́ yín iṣẹ́ wo iṣẹ́ iṣẹ́ igbó tó gbogbo wa ní iṣẹ́ rí aago yìí sì ó sì rà á kìnnìkan kìnnìkan irú aago kìnnìkan ni aago táwọn ọmọ wa fi ń jẹ gbaná lọ́dọ̀ ẹ̀ ni ó ń ta drug she is a drug pushy she is a drug dealer mm, ó fi eh, ewé díẹ̀ yẹn ó fi ń gbégbó ni ó fi ń gbọ́jà ni. ṣé nǹkan sílẹ̀ wọ́n á padà sí Dublin ṣé wọ́n á rí pàtẹ́ mi wá rí pé wọ́n fẹ́ wá pa mi ṣé níjọ́ pàtí Wàsíù gangan jọ́yìn náà bá terminate mi oh. Eh, wèrè settlement wèrè òṣì. kò lórí ẹ ló burú owó ẹ burú. ọmọ ìfọ́mi líle wọ́n gún mi ní ọ̀bẹ broad daylight. ẹ ọ̀bẹ náà dà ó tún ṣó ẹ̀rí tẹ wọ́n bùn. ẹ gbogbo fídíò ilé mi tọ́fọ́. ilé ṣé ṣé wàásù ìdè ló wá ṣé wà tí ìwọ tó blog ọ̀rẹ́ ṣé wàásù ló ní kó o lọ dá sọ̀rọ̀ tó fi blog ọ̀rẹ́ wàásù ló rán ẹ pé kó wá fún ẹ ní onírọ́ olòṣì. ó ní wọ́n gún lọ́bẹ broad daylight àròjà pa o ẹni ó náà gún. <laughs> obìnrin ti ya wèrè ẹ̀yà wo terrorist. wọ́n á di pé ẹni tí yóò bá sọ̀rọ̀ nàìjíríà ẹ̀ tó bá máa jẹun gbọ̀ngbọ̀n káàkiri gan àwọn builders mi ti nìkan ti tó fún òun wọ́n nínú ilé mi wọ́n dẹ̀ mọ̀ wọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ bribe builder mi ló trap gbogbo turkish òun parọ́ ẹ lè bribe tọ kákẹ́ ẹgbẹ́ mílíọ̀nù lẹ́fẹ̀ẹ́ kò lè gbà. Hmm. mo ní text message bíbá yìí náà. ní kí ni. gbogbo ẹlẹ́fẹ̀ẹ́ ti ń sọ fún mi. <laughs> ọ̀dẹ̀. builder mi ọlọ́run fi kẹ́ mi ní máa ń ṣọ́ mi ní tọ́kì bí ìgbà tó ń figure ni. Eh. ẹ gbàgbé bó ṣe ṣe. wọ́n ṣe náà òun náà ló ṣe lọ dúró nígbà tó wà ní audio shop yẹn ló máa ṣe dúró standby náà ṣe jẹ́ òdòkó wọ́n ń ṣọ́ gidi ni wọ́n ṣọ́. pẹ́pẹ́yẹ wọn ní kámẹ́rà ajá wọn ní kámẹ́rà hmm. is a well secure country hmm. mo ṣe lọ invest síbẹ̀ hmm. tó pé mi ò ní dáwọ́ lórí ọ̀rọ̀ nàìjíríà oh. ẹ tó fẹ́ kú pàdé ní tí ó pa ni. ìwọ ló máa ó ti parí already nígbà tó wá di nígbà tí bàbá ta parí pàtí yẹn ẹni pé mò ń jó nínú ọ́ọ̀lù yẹn hmm. bàbá kan wá wà ó ń tẹ̀lé wa ṣẹ́ni pé wọ́n máa flag page mi ni tí máa ti ṣe fan page báyìí wọ́n máa hack mi ò lè ṣí bí tí àwọn hack mi dé ní Ifẹ̀ Ifẹ̀ ló hack mi any page <laughs> ah! even with my Irish passport ìwọ tó gbé red face wáyé ayé ẹ ò dà o. tí máa ti kọ́kọ́ ṣí Esther Aboderin báyìí tí máa ti hack tí máa ti ṣe báyìí. Yes, sir. I mean, show your identity. Tí ma ti ju passport wọn a ní disable. disable dẹ̀ ni ẹ disable ni ẹ wọ́n ti rí ẹ pé disable ni ẹ. wọ́n report mi pé Boko Haram ICC láti Nàìjíríà. kò ń ṣe Nàìjíríà èmi mo èmi mo report ẹ èmi mo report ẹ. wọn mọ bí mo ṣe ń wọlé sí bíbá yìí ni wọn bá ti kí flag ẹ wọn dẹ̀ lè hack ẹ kí n tó sọ̀rọ̀ tán. wọn kò nídìí page mi tó ní two hundred thousand likes gan ó ti ẹ wò ibi kan ti ṣí page mẹ́wàá bẹ́ẹ̀ bá tún ti lọ màá tún bọ́ síbò mi. wọn ò nídìí láti flag ẹ èmi ni èmi ní òsì nígbà wọn ò ní láti flag nobody will flag nobody flagging you èmi ni mo report ẹ tẹrí bí mo ṣe ń sọ yìí tẹrí èmi report ẹni tó bá mọ̀ bí mo ṣe ń ṣe yìí report ẹni you think eh, èmi mo report ẹ. ẹ má ti dé sí Radisson Blu ní Èkó rí hmm. bí ti Radisson Blu ìlú iná ṣe rí nìyẹn ìwọ tó bá ní visitor hmm èmi ni mo report ẹ tí wọ́n gbé ilé ẹ̀ báyìí jáde nínú ní police àwọn ọlọ́pàá detective Canada tí wọ́n sọ pé tí wọ́n gbé tó eh, èmi ìwọ ìwọ ni ìgbà tó sọ pé òun bọ̀ ní Canada eh, tó ló ń bọ̀ wá pààyàn tó ń tẹ́tì gbogbo èèyàn tó ní team wọ́n dẹ̀ wo abẹ́ ẹ̀ báyìí wọ́n dẹ̀ rí oní wọ́n report ẹ pé wọ́n ní Boko Haram ní ẹ̀yọ́ ṣé mi ò sọ mi báyìí pé Boko Haram ni. o gbọ́dọ̀ lọ mú lọ́dọ̀ receptionist kò ní lè gùn lift yẹn tí ó bá ní káàdì àwọn ọmọ tá a jọ ń sun rúùmù yẹn kí ló wá ń purọ́ mọ̀ jẹ́já olówó fún wọn ní gift wọn ọ̀dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọn kò fẹ́yìn kan wọ́n fi tọrẹ pé small ni owó and àìlédè tí o ní oṣèwà mọ̀ pé ọ̀jájá ló gún ní kan gbé wá ìyẹn mi pé owó tó gbogbo yẹn àwọn olóra tíkẹ́ẹ̀tì fún ẹ wọ́n gbárùn fún ẹ ó jẹun bí ẹni máa kú ṣọ́wọ́ yẹn ò ju two thousand dollars eh, kìíní tó olóòsọ ni olóṣì aláìmoore níbo náà ti ń lọ àwọn o. security guard. ẹ bó ṣe ṣojú ẹ bó ṣe ranjúmọ́ kámẹ́rà ṣe tiri. àwọn tó yìnbọn ni pé you have a gun in you. ok tóyìn ló sọ ṣé ìwọ ló ìwọ tóyìn ló sọ bẹ́ẹ̀ fún ẹ. it was recorded on the live play on div. tẹ́gbẹ́yà tó àwọn tó bá ń gbé fídíò mi it should be on youtube tó máa wà. gbogbo àwọn tó sùn tì mí obìnrin ni wọn. o tí ì parí àbó ti gbàgbé ṣọlá ṣọbọ wálé tó ń sọ lọ ni ọ̀dẹ̀. yàrá mi lókè bẹ́ẹ̀ mo tún wá wò pé meanwhile àbíkẹ́ tí ó ní pé kájọ wá àbíkẹ́ sọ fẹ́mi pé kébì ò ká lọ kí wá lọ kí àwọn MC lóṣòdì eh. it was in that video as well. Hmm. mi ò lè sọ ti MC lọ. mo ní kí wá lọ kí MC lóṣòdì tẹ́mi hmm. ṣe bá fẹ́ rí mi MC ní wà kí mi. bọ́tì àgbàlagbà ní olówó jù yín lọ kí níta lọ kí. bọ́tì wọ́n fúnra rẹ̀ ṣe pàǹdé ṣẹ́jú fẹ́ pé kó má lọ. mo lo pé rẹ̀ ní fake blogger tó lọ lọ́bì lọ́dọ̀ gbogbo wọn bí o ṣe ló ti jẹ́ dòdò o lè jẹ́ dòdò kí mo fẹ́ lọ kí ẹ̀mí sí fún oníjẹ bá fẹ́ máa wẹ́kọ̀ọ́ dáadáa gbọ́dọ̀ mọ̀ wọn what the hell ebi but sometimes ago ó sọ wípé àyìndé sọ pé kò má lọ báyìndé ṣe tó. ó ní mo ṣe tẹ́lá eh, Trump lórí Twitter bàbá yẹn ti ya wèrè gan o bẹ́ẹ̀ bá ti ń bú báyìí ó ń bú wọn padà ní kò ní ní kàn arrest wọn Trump ti ya wèrè gidi mo fẹ́ rẹ́rìn pa ibẹ̀ mo máa ń wo ní ìsinmi ìrírí ìwé ṣáàtì mo máa lọ síbi twitter bá ibà trump wọ́n bú búbu wá crop ẹ̀ and fucking bastard adẹ́kùn bẹ̀ nàìjíríà ní kẹ́yìn sóòtọ́ kẹ́ni ẹ gbogbo àwọn tó sóòtọ́ lórí facebook ẹ̀ pé don't come to nigeria what is so important in nigeria ẹ̀rọ oúnjẹ gidi ń jẹ́ mẹ́ẹ̀dà kílẹ̀ rí jẹ́ mẹ́ẹ̀dà. ìwọ gan-an oòrùn oúnjẹ gidi jẹ ló ń súnmú o lack of vitamin bó ṣe wà yẹn time orí tá a bá jẹun oúnjẹ gbogbo oúnjẹ ló ní àkókò ló ní time tó ń jẹ o lack of vitamin tó ṣe sún oúnjẹ ti tí o bá súnmọ́ awúkọ́ ó dẹ̀ oúnjẹ tó dẹ̀ ń jẹ ló jẹ yẹn kò dẹ̀ fọwọ́ ọwọ́ dẹ̀ ló fi ń pààkì ẹ o ẹ̀rí àwọn tó ra nǹkan lọ́wọ́ ẹ̀ coronavirus gbogbo ohun tó ti pín coronavirus káàkiri. bí yẹn ló fi jẹ àmàlà tó òrówó san ok lo fi swap káàdì ẹ tí owó fi five thousand ṣe decline níbẹ̀ àbí one five ok mo rántí pé o jẹun nígbà tó dẹ̀ ti ń tan um, genesis pò ń bọ̀ ní church. ó bá ní ẹ káàsán àǹtí ah, i love you I love your show. Mm. Oh my God, ilé tẹ̀ra talking fine. Mm. I'm coming to buy mine. Hmm. Mo ní ṣe cash, I only cash ni, ah, mo ní later is one hundred and ten thousand euro. It's one hundred and ten thousand euro. Ó ní àkáṣì ah, me nǹkan kan má ní pé ṣé kí n kọ invitation letter fún yín ni inú mi náà dùn pé mo bá actress sọ̀rọ̀ ṣe mọ̀ ó dẹ̀ jẹ́ ní gbogbo èèyàn love nínú fíìmù. ẹ mo ní kó ṣọ́ra fún tó ti irú ọ̀dọ̀ pàṣẹ tó ní ó lọ yẹn náà kó ṣọ́ra lẹ́kọ̀ọ́ I said that ah, you should be careful. ó máa dé kálọ́pẹ̀ hmm. ah, ah, mi níbi Wednesday ó ní Friday mi ìwà ronú lọ bì kankan ẹ dàbọ̀ pé tọ́kì mi nìkan mo máa ń dá wà ní the whole building àfi táwọn builders mi bá wá o máa dé ibi kan wà sórí Facebook ojú ẹ̀yìn mo kàn sọ fáwọn ọmọ ìwé nípa I'm going to have very important personnel hmm. somebody is coming to visit me it will surprise you nkankan mi sọ jù bẹ́ẹ̀ lọ pàtó àdìjọ́ Thursday bí mo ṣe ṣe chat kò mọ̀ pé mo wà lórí live chat bó ṣe pè wọlé nìyí ẹ fọkàn sí sórí yìí. o ti sọ ń jọ sí o ìsọ kò tí pẹ́. Ah. yẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí ó ní Paul ọ̀dáṣẹ́ wà láwọn tó sùn tì mí ó ní we chase the man out of the lift ó lẹ́gbẹ́ tó kọ sí yẹn ó ní we chase that man out of the lift táwọn èèyàn ti. ẹjọ ṣé n tó fẹ́ pa ló máa chase out ní mo ṣe ṣe nàìjíríà tọ́wọ́ fẹ́ pa nàìjíríà we will chase ìyẹn mi pé <laughs> tóyìn yẹn fẹfẹrẹ bí àbọ̀ kan ló làwọn chase ẹ̀ out of the lift ìyẹn tó níbọn lọ́wọ́ o tó fẹ́ pa ẹ̀rí pé ló bú kú lélẹ́yìí ṣégbà tí ẹ fẹ́ wá jómi mọ́lé ni tẹ́ mọ̀ pé mo ní monitoring alarm fire alarm mo fẹ́ sọ ni àbígbà tẹ àtàkùn. ó kè ṣe firing alarm ẹ ló wèké up ní òjẹ kan fún lẹ́yìn. ìwé terrorism ló pa ìwé ìdáyà. ó nìkan lọ bá tó ń ṣe é torí pé a ní evidence lọ́wọ́ ni. evidence wo ló ní. kí ni wọ́n ṣe fún ẹ. mo bá pàdé orí láìfi tọ́lọ̀ tí wàá save mi ṣé mo pé mi nìkan mo dá wà bẹ́ẹ̀ ṣóye yìí kò dẹ̀ fẹ́ kéèyàn kankan mọ̀ pé òun ń bọ̀ wàláì ankachifu wọn fi. wọ́n ní ọba ba lórí gbogbo ibi ló ba lórí ilẹ̀. akọ̀rọ̀ afákàtì wọn dẹ̀ ní mẹ́pẹ́ mo ti ní físítọ̀ pẹ̀lú agbájá hmm. ló ah, wà. orí kábíyèsí fíngàn o onírìṣà ẹ ti jẹ́ ń tutù ẹ̀yin ọmọ Ifẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà kìtẹ́ ṣe Ifẹ̀ ẹ̀yin ọmọ Odùduwà ẹ ti jẹ́ ń ẹ̀ dá o eléyìí ń bú kábíyèsí ẹ́ ló bá lọ. ó ní wọ́n sọ pé wọ́n ń wá dá ilé ibì kan tí àwọn bá ti jọba. ó ní wọ́n ní wọ́n gbalẹ̀ wọ́n fún ní fake information and you stand on it ó dẹ̀ ń búlẹ̀ ọba. torí pé kò mọ̀ pé mo wà àṣẹ náà fi láìṣà tiẹ̀ sèèfù mi ní. ìbílẹ̀ ló fẹ́ wàrà kì ṣe kó fẹ́ bá mi ṣọ̀rẹ́ ó kè ò lè wàrà ilé yìí mọ́ o mi ò lè wà mọ́ sátọ̀dé yẹn o àfi release. king of boys wọ́n ṣẹ̀ṣẹ̀ release. àjọṣe àjọṣepọ̀ òun àti wàsíù. wọ́n ti jọ ń ṣe pọ̀ for long time a tún ṣe àwọn pictures kan sí sórí wọ́ọ̀ mi. number one. màá ṣe wọn. àwọn ẹyẹ tí ò sọ mi ewé tó wá ọmọ ayé kan ó rà lé lọ́wọ́ mi kò mí kò ń fọ́ lóò mi bí ìbèrè orúkọ wọn lórí facebook gan gbogbo tó ń ra lé lọ́wọ́ mi bí torí pé i don't i'm not ready to reveal your identity wá wò láti ṣe pé orúkọ wo lè jẹ́ mi ìmọ̀. ilé wo ni wọ́n rà lọ́wọ́ ẹ̀ oníròṣì. ṣé ìtàlẹ́bẹ̀yà orí facebook wọn lẹ́sẹ̀ ibi tí mo fi máa wá sórí facebook mo lè wá sórí facebook ten times a day torí bẹ́ẹ̀ mo ti di mi náà ní àbí èmi ń ta jáde yìí sórí burúkú lórí facebook. irọ́ ni ìwọ ń ta gbọ́ná ni kòńké ló ń tà àti ló ń tà àwọn aago wọ̀nyẹn tẹ́ bá ti rí ẹni tó bá ń kó káàṣì ìlú mi dání tó dẹ̀ ń wo aago ọkùnrin oríṣiríṣi àwọn yẹn ṣe pọ́kùnrin ló wá ń jẹ gbọ́ná wọ́n wá fi ń gba ọjà lọ́dọ̀ ẹ̀ ní tó ṣe nìyẹn if tó bá jẹ́ ọjà tó ń tà ó máa gbẹnu kó lọ́rọ̀ jájá you are not selling anything you are a terrorist. òun náà ni kì í ṣe sọ pé kó jẹ́ káwọn wọlé ẹ̀ káwọn lọ dé síbẹ̀ tó fi kọ hmm, onílé ọ́díò pépélé ìṣọpẹ́ tí mo ní àwọn èèyàn mọ̀ wọn ò dáadáa gan sí wọn yọ ọpọ́n sọ nínú ṣáàtì pé wọn ò léyìn dáadáa. wọn kò sẹ́ni tó ń disturb ẹ pẹ̀lú péjì kó máa síwùn ẹ lọ́bọ̀ ìwọ gan fẹ́ kú léètò ra wọlé kò ní dáa fún ẹ terrorist is not allowed say no to terrorist anywhere no terrorist is not allowed anywhere in the world nobody can bully the prince eh, I mean the, the queen Elizabeth nobody can bully bully her you bully ọba ló ti ń bully láti five years ìwọ náà fẹnu ẹ sọ. wọn ò pa citizen ojoojúmọ́ ni wọ́n ń kọ́pù àwọn prime minister ojoojúmọ́ ni wọ́n ń kọ́pù eh, president America ẹ̀ ní kankan. ok ṣé Ọọ̀ni of ṣó ń jẹ́ prime minister ni ọba ni wọ́n ó yàtọ̀ owó ìlú wọn ọba ni wọn simply because wọn ò fún ẹ lóyè. Queen Elizabeth wọ́n blọ́ọ̀gẹ̀ wọ́n ní ojú tó fi ń wo ìyàwó ọmọ mẹ tó wà ní Canada ní ìsìn wọ́n ní kán wojú kú tó fi ń wò. ó ń lì sí mi ni o ó ń lì fún èèyàn mà ní kán lọ pa wọ́n tí kò rí ni. ẹ̀kan ni wọ́n sọ tán bá blọọgì wọn dẹ̀ máa gbẹnu kúrò ìwọ òun òun attack òun terrorize ni you are not a blogger tani yálà jẹ ẹsà bọ́ọ̀dù tani bàbá làbà báyà bọ́dẹ̀rìn. ok ok owó àdáni kò jẹ wọ́n dání kò jẹ lódùn ẹ̀. ọmọ ìyá yín gan ẹ fi ràn wọ́n lọ́wọ́ owó ṣe kárí mi lẹ máa ń ná ẹ kí ló kàn ẹ owó náà gbà tó fẹ́ lọ ná tó fẹ́ lọ ra indomie fáwọn èèyàn níjọ́sí tí ò tí ì pẹ́ kárí mi náà ni wà á lò fún wọn one one thousand kárí mi ni hmm, fi wọ́n lẹ̀. mi ò lè wọ mínísírì náà atẹ́gùn nàìjíríà gan gbógun tì yín atẹ́gùn gan òfẹ́ ń bẹ́ẹ̀ kàkọ́ kó bẹ́ẹ̀ àwọn aláṣẹ. ọkàn ò ní balẹ̀. kí wà nàìjíríà ni orí rẹ. ẹ afọwọ́fọnà kan kò ní sinmi ẹni bá ti fojú dọba àwòwò máa wo ni ó fojú dọba ó fojú di yorùbá àwòwò máa wo ẹ wọn lájòjì ní ọ wọn lájèjì ní ọ bó ṣe ti ṣọ́ọ̀bù pa ní ọmọ wa ẹjọ kí ló gùdù nàìjíríà ó gùdù làwọn ọmọ yín lọ ṣe àwọn ọmọ yín wọn lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ní Libya níbẹ̀ yẹn Libya níbẹ̀ yẹn wọn lọ Egypt. ìgbà tó mọ̀ pé nàìjíríà ò gùdù ìgbà tó mọ̀ ẹ mú gbaná tán tó lọ nàìjíríà kan ló lọ jù sí lóríta mẹ́ta nìbàdàn. ẹ máa sọ pé the giant of Africa owó tẹ̀ ń tọ́ pé ara yín nìkan lẹ fi ń ṣe lóore peter abade ń tiẹ̀ ṣiṣẹ́ orí mi ti wá tán náà. orí mi ti wá tán náà peter abade. a ṣe èrè ẹ wá rò pé tẹ bá gbélé wù tẹ bá gbá yosọ ẹ ti gbàgẹ̀ wá náà tọ́ ni mo taṣọ àwọn ọmọlẹ̀ kò ní dá fàgẹ̀ àwọn ta ni. ìwọ ò tí ì rí nǹkan kó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mò ń wàásù ni òtítọ́ dẹ̀ kúrò doni olóyìn ebè lọ́wọ́ ṣọ́bọ̀ àlẹ́. Hmm. kò wá mọ́ ẹ̀dẹ̀mọ́ kéèyàn fún wa mọ́ ni pé wọ́n gbọ́ ohun ẹ̀ lórí láì ṣàtì. wọ́n gbọ́ ohun ẹ̀ lórí láì pé ni ò ṣe wá mọ́ kò wò lè ra lé lọ́wọ́ ẹ̀ tó lọ fẹ́ wá ra lé káàṣì ṣe é mọ̀ pé wọ́n rí pé mi nìkan mo wà nínú fílà yẹn. kò lè ra lé lọ́wọ́ ẹ. ó padà lásán wọn á fi pa olúwe mi ó ni. Ah. meanwhile òun àti Wàsíù Àyìndé wọ́n ṣẹ̀ ṣe fíìmù King of Boys. Ah, fíìmù tó ti pẹ́ ó lè ṣe. ọkùnrin tó ti bi actress bọ̀ ṣéyàn láti yẹ pé téèyàn bá fẹ́ ra lé ní ìsẹ́mọ̀ yẹ kí n tàn yín ọ́fíìsì lè máa bá mi mi ò lè mú yín wá lé mi. ilé wo because it's audio. mo ní ọ́fíìsì tèmi bẹ́ẹ̀ ọ́fíìsì pẹ̀lú àwọn builders mi. ta ló tiẹ̀ ń ralé lọ́wọ́ wèrè kì í ṣe ọ́fíìsì ọ́fíìsì wo ni. àlejò tó bá bọ fẹ́ wà máa gbọ́ òtẹ́ẹ̀lì fún ẹni máa ń pèsè owó ẹ̀. ọdẹ. bọ́tẹ́ òtítọ́ tẹ̀mí ń sọ yìí kò sí ìkọ̀kọ̀ tó lè dá mi dúró. Hmm. ó sọ òun ló ń sọ wọ́n tó jẹ́ kó gbúrọ̀ ara ló ń ta ẹ̀. kì í ṣèlú nàìjíríà ojú ọba tí olóṣèlú yẹ kó ju ti ẹ̀yìn ọba. Hmm. èwo ni ti ọba nínú olóṣèlú. kì í jáde lálẹ́ ni ẹ̀rí pé òkùnkùn ní gbogbo ẹ̀ kò sí náà ṣé ẹ̀ ń rí ni. ẹ kí ni ṣé kí kí ni kọ́ bá lọ ṣe sí báyìí. tẹ bá kó nífẹ̀ tẹ bá fẹ́ lọ yọ ṣé máa fojú. ọba ò ṣe minister for <laughs> kíní nàún kí ni kíkábíyèsí ṣe sí. ọmọ mélòó mélòó ló graduate nàìjíríà tó ríṣẹ́ ẹ ti sọ gbogbo wọn dólè ẹ wá nípa àwọn million boys million boys ẹ graduate wà bẹ́ẹ̀ dáadáa wọ́n wà bẹ́ẹ̀ dáadáa ẹ ṣe kábíyèsí ọdún wo ni kábíyèsí sì jọba ọdún tí kábíyèsí ti jọba báyìí láti bí three years or four years ago five years ago ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú kábíyèsí kí ló dé kábíyèsí à ta ló wá sọ pé kí ẹni wá kí kábíyèsí ẹni yẹn kò mà ṣe dáadáa. àti tọrọ owó gan ó tì lójú hmm. bó tó di kàráǹgìdá ló ṣe ń tọrọ. ẹ kí wàá ní ti kábíyèsí mbẹ ẹ jọ kí ni ti kábíyèsí ṣé wọ́n kọ́wọ́ pé kí kábíyèsí pin àbọ̀ ní kókó iṣẹ́ fún kábíyèsí ṣé tí kábíyèsí òkò lẹ̀ ní ewu tí kábíyèsí ní kò sí jẹ́. ṣé kábíyèsí ló gba iṣẹ́ lọ́wọ́ wọn ni iṣẹ́ tiẹ̀ kò síṣẹ́ ńgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ àì Babangida kò síṣẹ́ nígbà náà ìgbà Jonathan kò síṣẹ́ ṣé kábíyèsí ló wá gba iṣẹ́ ni ẹ mà gbà wá o. ó sì sọ mi nígbà tó wá jókòó sórí bẹ́ẹ̀dúrúmù lánàá ó ní ma'am I love to go to Nigeria I love to go Money, you can't go it's a dangerous country. that's your head. ẹ kó tẹ ẹgbẹ́ òyìnbó yẹn ẹ kidnap ẹ ẹ kidnap gbogbo òyìnbó lẹ ti kidnap tán. onírọ́ <laughs> àwọn òyìnbó tó pọ̀ Nàìjíríà ìwọ ọ̀dẹ̀. bí yá ń tọ́ ọmọ yẹn tó dẹ̀ fi sọ ni pé kí má lò bí a pé racist ló ń pé tó pọ́n fẹ́ fọ́mọ mi tó tọ́ ọmọ yẹn bá ti ti ibi iṣẹ́ dé báyìí yàrá mi ló máa jókòó sí a máa bá mi káṣọ a máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní mom i love to go to nigeria i love lagos i. ó sọ pé o ti balẹ̀ jẹ́ o bọ̀nà jẹ́ pé ò níbi tó máa dé sí pé ò ní nǹkan kan pé àṣọ ni ẹ ò bá sọ fún o láti sọ gbogbo yẹn wàá ní pé you are empty barrel you are nothing pé you ò wúlò kó o níran pé o ń ṣèyàn pàtàkì. ìyẹn báwọn bọ́ìsì ẹni wọn ló kó wọn ìyẹn bó ní kọ́ńkù ẹ̀ ń jọ yẹn ìgbà wo máa ní kọ́ńkù àwọn bọ́ìsì ẹ gbé lẹ̀ olórí burúkú. ẹ ti bá ayé future jẹ. ìwọ ayé ìwọ ló ń bá ayé àwọn èèyàn jẹ. iná ni yóò tó jọba yẹn o àìsàn ni yóò bá yẹn tó kọ́ lẹ̀kẹ́ tó lọ kéwì àti gbogbo ọba tó bá ń tẹ̀lé iná ó jọjọ gbogbo yín pa ni ta ló ń gún yẹn fún yín tó ní tọbẹ̀ ṣòro ta lẹ̀ ń halẹ̀ mọ́. ta ni wọ́n náà halẹ̀ mọ́ ìwọ́n kàn halẹ̀ ní ẹ ṣe jojú ta ni wọ́n kàn halẹ̀ mọ́ o kàn dúró sẹ́yìn kámẹ́rà ni ìwọ kàn dé o kàn halẹ̀ ní kí ló kọ ìwọ tó suffering ẹ rí ẹ rí bó ṣe ń gbádùn ẹrẹ tó ń gbádùn ẹ rí ó dì mọ́ra bíi kí má sọ pé bíi bàbá sùwé bàbá sùwé gan nígbà tó yìí máa ń di okùn ẹran mọ́ra ó da jù báyìí lọ ṣe ẹrẹ́ni tí ò suffering ṣe ti rí. ikú kan ló máa pààyàn ìwọ ló máa pa ìkọta lókè fẹ ó ní wọn tì ń jáde báyìí tinka human rights activist wo yóò ṣe human rights ìwọ dìde síyàn ni terrorist ni ìwọ you are terrorizing you are terrorize ìwọ you are terrorist ni. kọ́lé mọ̀ pé o ṣe tiẹ̀ níwọ̀n bá tó o lè ṣe. ó ń terrorize ni terrorist ni ṣé mo ní pé olórí burúkú lọ́ba yín ni àbí mo lólòṣì lọ́ba yín ẹni ó ń bọ́ba ẹ dá mi lóhùn èébú mo lè bú wàásù ní ìsìn kí n sọ pé sórí polo bí àmúkú ọsàn torí kì í ṣọba. orí ẹ ti burú pàtó ò léyàn renú lẹ́yìn kò sóyàn gidi lẹ́yìn àbí mo lọ́ba yín sunké lẹ́yìn ìwọ olólòṣì lọ́ba ni. ìwọ ló ti ẹ̀kẹ́ tán ìwọ ni ìwọ ni ìwọ ni ẹsẹ̀ kan ti rọ̀ lẹ́sẹ̀ kan ti rọ̀. kò sí bàbá yín tó lè dà mí lọ́wọ́ ìdòwò kí ni ìtìjú ló jẹ́ fáwọn ọba yín. kí ló dé tó wà dẹ̀ rí ewu yẹn tó tún jẹ́ kó bẹ́ síta o ò ní nísìnyí romiromi ní ẹ̀. ọ̀ǹtí tó o bá tó o bá pokùnso fúnra rẹ̀. Hmm. àwọn wèrè kan wà tí ọba ọ̀gàgà máa ń kó sẹ́yìn yeye ọba wọ̀n. Oh yeye ọba tù ú oh. yeye ọba tù ú wọ́n bá gbé láàfin ni. as fucking what. bí tẹ́ wọ́n corrupt family wọn dé olè làwọn mẹ́tẹ̀ẹ̀ta. olè yálà yẹ ẹ òfò ló máa ṣe ẹ sábọ̀dù ò ní ṣoríire rádaràdá rédèrèdè ló máa ń gbẹ̀yìn òṣùpá ló máa gbẹ̀yìn ẹ. kò ní dáa fún ẹ kò ní dáa fún ìwọ tó ń gbé kó kébùṣà níwọ náà ẹ lọ wo àkáǹtì ẹ sábọọdù ó ń ta gbó ń ta gbọnà for real. ẹ kò yá jẹ ọba yín o ìkùkù níbu lábùké bẹ́ẹ̀ ni níbu lábẹsẹ̀ àsàmọ̀ ọ̀rọ̀ ni mo máa lò fún. ọ̀rẹ́ ò jí nkankan. ọba yín ó mọ̀ ìgbà gbé ọ̀pá lọ bá wọn nínú ọjà agbági ọ̀kànjọ́ àlògbé débẹ̀ ṣọba ọba orí adé ó lọ nínú ọjà gbági ọkànjúà ni. ẹ kí ló ṣe ṣe bí ìwọ náà sọ fún Olúbàdàn ó ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ èèyàn máa ń jáde lọ tí ọba máa ń jáde ni tó máa lọ báyàn. ó sọ fún àwọn olùyè ó ń wọnú ilé wọn lọ lẹ́kọ̀ọ́ ló ń jẹ́ ìwé òye fún wọn níbẹ̀. ẹ kí ló kàn ẹ àwọn ará àṣàjù ṣe ṣe ni. ẹ kí ló kàn ẹ ìwọ òṣìlẹ o ò mọ bó ṣe ṣe lé ọba kò ó ṣọmọ ọba sọ ò mọ bó ṣe ṣe. ẹ ẹ kí ló wá kàn ẹ́ kí ló wá fẹ́ ṣe sí. yóò lè má wọ́n ní ìyá ń jẹ́sìn ẹ ló mọ jójó ìyá ń jẹ́ ìyá ará ìlú ẹ mọ̀ pé wọ́n bọ́ bayín kí ni iṣẹ́ ọba yín gan mélòó nínú ọba yín dá lókòwò gan mélòó ni ọlọ́ba yín sọ yín pé òkè ẹ hmm. fún ará ìlú ní iná ẹ fún wọn lómi ẹ fún wọn lẹ́dúkéṣàn òkè mélòó ni ọlọ́ba yín tó gbé microphone pé òkè bẹ́ẹ̀ fún wọn níná ẹ fún wọn ní free education free health service oore wo lọ́ba ṣe fún yín oore wo lọba ṣe fún yín ọba yín wo ni wọ́n bú ẹni mo tẹ ọjà ejò mọ́lẹ̀ ejò kọ́ ni mo tẹ̀lẹ̀ mọ́lẹ̀ paramọ́lẹ̀ àtàkéèké mo tẹ̀ mọ́lẹ̀ hmm. orí yìí burú ni orí ẹ̀ burú orí ẹ̀ burú ee ara ta ìwọ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ̀kan ẹnìkan ló jáde lé ní ẹlòmíà jáde lọ́la ìwọ wàá fẹ́ kú ẹ̀sà fíńgò wàá fẹ́ kú. ẹ̀yin amòkùn kò ṣèkà ẹ̀yin ẹ̀ mọ̀ ọ́ tán. ẹ̀yin mi pé silence bẹ́ẹ̀ sáza for a fool you are just a fool. ayé sábòtù ti bàjẹ́ ẹ ṣó bá kàkàǹtì. Ah, àwọn bákan kan ti tiẹ̀ aláwọn àwọn boys terrorist ò ń sanwó síbẹ̀ fún ẹ ike ni wọ́n ń san sí fún ẹ. ẹ rántí pé èmi ò ní nǹkan kan láti go nothing to lose me ní family lẹ́kọ̀ọ́. ibo lọmọ ilé kan wà ó wà lórí ìta challenge bí ẹnu ló wà ń bàdàn nígbà bí tó ti síwín síbo ló gbà tó mú gbáná tó lọ sọnù ibẹ̀ ni wọ́n ló wà. àní kò mú lẹ́kọ̀ọ́ jáde. mo ń wo ìlú yẹn bó ṣe rí àánú wo ló ṣe ẹ ṣàánú ara ìwọ ò láàánú irọ́ ni ìtara ló ṣe é torí pé nígbà yẹn oh my god àánú kọ̀ọ̀kan ò ṣe é olè ló ṣe é olè onílara onítara olè olè ni ẹ. Hmm. ó create employment ní ṣe ń fi bẹ́ẹ̀ náà bu Tinubu gbogbo tí ìjọba ló máa ṣe fún yín kó tó wọlé mélòó ni wọ́n ṣe fún yín ẹ dá gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ yìí pé ọba ọ̀dájà wà corrupt America mọ Canada mọ gbogbo yín lẹ́ mọ̀ pátápátá ẹ tí tẹ ọba tẹ bá pe ọba bí mọ̀ bẹ́ẹ̀ àwọn ọba yòókù ṣe o tọ̀jájà mú sọ wọ́n pè fún activity kan ní Germany àwọn ọmọ Oòduà àwọn ní kó báwọn ṣe kó apẹ́sáìdì kìnnìún ọ̀gágá ń béèrè owó kó tó wá kí la lọ́ba fún kí lè kì í ṣe kókó máa fowó wọn ṣe ni. láyé àtijọ́. somebody call àrífìtì ẹ̀ ní gbogbo láyé àtijọ́ gbogbo ìṣàkọ́lẹ̀ wọ́n máa gbé lọ fọba kó tó béèrè. ìwọ láyé àtijọ́ yẹn wọ́n ti forí wò ó wọ́n ti pa gbogbo ìran ẹ̀ kì í ṣe ilé ẹ̀ nìkan gbogbo ilé yín wọ́n ti wó dànù. olóṣì ẹ bó ṣe ń bú ọba. mi ìdẹ̀rù gbogbo ẹni ọba tí ì ṣe èmi fojú ara mi rí ni o wọ́n ṣe kí ò tó ń gba tíkẹ́ẹ̀tì rí ọjà gani tó tó ní kí wọ́n rí. Eh, and so what? Kódà mi dárúkọ máa yẹn mo forúkọ bò láṣìírí. And so what? Mo gbé ní Dustin. Mo rí ibẹ̀ mo ní kí ilé wá ṣe àwọn làwọn arọ́bà ni nǹkan kan ah, mo lérò ẹ pé àwọn ah, làwọn máa tíkẹ́ẹ̀tì ni o. Ọba ò lè fún yín lẹ́yìn owó wa tí wọ́n ń kó jáde. Wọ́n tún gbàtà ará ìlú òyìnbó. Orí ẹ̀yìn ará ìlú òyìnbó dẹ̀ kórè yín ti dàrú. Orí yẹn dàrú kò ní dáa fún ẹ olóòṣì ni ẹ. Orí yẹn ló máa dàrú. Àtìkù la wá ṣe nílùú òyìnbó. Ọmọ ọ̀dọ̀ la wá ṣe nílùú òyìnbó bí ọba bá ta wá lọ́dọ̀ náà sópọ̀ jù ni. Kọ́ba ta ẹ lọ rẹ̀. Ẹ kì í fowó rọ́bà. Hmm. ẹ mọ̀ fowó rọ́bà ni. èmi sì ń sọdún ni mi ìfẹ́ já tán torí mi ìfẹ́ involve àwọn mi àwọn tí mo dẹ̀ fẹ́ sọ lórúkọ yìí gan àwọn kọ́ ló bá mi sọ àwọn aráàlú òyìnbó ló bá mi sọ ọ̀tẹ̀kùn ọwọ́ jàjà gan ṣe hmm. máa fẹ́ afẹ́rìn bá ti yàn jẹ́ ni ara ń ta ẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ṣó yẹ kí fóònù nọ́mbà ilé ọba kó jáde wípé wọn lọ máa táàkì ni. báwo ló ṣe mọ̀ pé nọ́mbà ilé ọba ni. ọba gba ìgbé wọn ní ọba ìdọ̀tí lọ́ba. ìdọ̀tí kọ́ o. ìdọ̀tí lọ́ba. ẹ ìdọ̀tí kọ́. ó gba lórí asínwín. ó gba lórí lórí abirùn. no ìdọ̀tí kọ́ lọ́ba ìdọ̀tí kọ́ lọ́ba. ọba ò ṣe é rí fín. ó wá rò pé wọ́n fẹ́ threatening mi pẹ̀lú mi fóònù nọ́mbà ẹ jáde fóònù nọ́mbà yẹn nìyẹn ò tí ì change ẹ̀rù ní ọkọ ọba yèyé tù látàfin ló ti jáde ló text tí má dẹ̀ kó lórí kìíní ní sí wà lórí fóònù máa rí posters orí wọ́ọ̀lù mi kí n lọ kílínà kẹ́ ẹ pé nọ́mbà yẹn. Hmm, tó bá pè é fọ́tò ẹ̀ tó wà ń bẹ̀ fọ́tò gàgà ló wà ń bẹ̀ láti ilé Ifẹ̀ ni káàtẹ̀ ni wọ́n lo fọ́tò ọ̀rọ̀ àbáṣọ́ tó ń lo fọ́tò èyí wọ́n lo nọ́mbà èèyàn ẹ pé nọ́mbà yẹn. ó lè lọ sùn wọn tó bá ti rí bẹ́ẹ̀ olórí burúkú kó yé máa rántí ìgbàtẹ́rí màtọ́ kọ́kọ́ gbé kinní yẹn dé mi rò pé èbú lásán ni ìbú ọdún márùn ni tàbí kẹ bá ti lólórí burúkú èmi náà jáde olóòṣì ọmọ òfò mi wà rántí tó lọ nàìjíríà mọ mo wà distracted fully. ní kí ni. jọ tí mo rí mẹ́sẹ̀gì yẹn so distraction. distraction ni kí ni. ọba ọ̀jájá ẹ má jẹ́ sọ̀rọ̀ èrè tí wọ́n rí tán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ ta ni wọ́n ti gbà you can't shut me up ṣé láwọn tó ṣòwò yìí wọ́n ti máa sọ fún yín ṣe bàbá yìí náà ń dẹ wọ́n sí mi wọ́n máa kó yín jáde tó máa pọ̀ máa fẹ́ ká ìrántí pé ọ̀jájá two ní ọ̀jájá one tó kọ́kọ́ jẹ nílé Ifẹ̀ wọ́n rọ̀ lóyè ni wọ́n máa ń rọ̀ wọ́n lóyè ní family ti yín ní sáìdì yín ni torí mo ti sọ fún yín lásán mi máa ṣetán fún máa rọ̀ yín lóyè torí ìjọba Buhari á lọ ìjọba mi á rí eh, láṣẹ Èdùmàrè wa Ọlọ́run á ti gbẹ̀mí ẹ̀ ń gbà yẹn coronavirus á ti pa ẹ̀ wàá ti bá coronavirus lọ. ọba tó wá ṣe nǹkan kan ọ̀rọ̀ ti jọ́ tí ẹnìkan mo fi mẹ́sẹ̀gì kan hàn yìí látàfin ọba dẹ̀ lọ rẹ́ǹtì babaláwo seventy. Eh? with my picture in the middle ṣe pé mi náà lẹ́ni tí mò ń sanwó fún láàfin tó ń gbé information rẹ̀. onírọ́. ẹ kẹ́ màá tó báyẹn. onírọ́ ó fẹ́ kú kábíyèsí ó fẹ́ kẹ́ lé gbogbo àwọn ọmọ yín ni o tó wà ní ààfin irọ́ ni o. àwọn apàmì títí ọjọ́ méje pẹ̀lú àwọn babaláwo yẹn ikú òjijì ló pa ẹ yẹ kí n sọ fún yín ikú èèyàn owó ọlọ́run ló wá ẹ sọ gbogbo fọ́kìlì nàìjíríà. o ti sọ̀nà ó ní bàbá ìjẹ̀ṣà ló ń fún ẹ lọ́wọ́ ó ní bàbá ìjẹ̀ṣà ló ń fún ẹ lọ́wọ́. bó bá ṣoògùn lẹ́nìí tó bá ṣiṣẹ́ àti kọ́kọ́ máa ṣiṣẹ́ ni bí nǹkan bá ń tẹ̀wé tó bá ń ṣiṣẹ́ àti kọ́kọ́ máa ṣiṣẹ́ ni kì í ṣagbára mi. mo ti máa sọ fáwọn tó ń rí lọ́wọ́ mi tó máa bí mi léèrè pé àwọn fẹ́ ra menstruation wọn lọ àwọn ìyá rẹ ìyá òṣì wo ni àwọn ìyá òfò wo ni àwọn arógbá mọ́balẹ̀ òṣì orí burúkú wo ni ọjọ́ jẹ́ òṣì gidigidi nọmba one kọ́kọ́ dá owó mi padà nọmba two wá explain phone number. ìwọ náà máa dá owó tí àǹdẹ́wà ti fi gbé ẹ lọ sí nàìjíríà wàá dá padà àwa náà fẹ́ gba owó wa padà ẹ sábọ̀dù ẹ sá olè owó tó gbà tó fi gbé ẹ lọ nàìjíríà wàá dá padà fún wa a fẹ́ gbowó wa padà máyégún fẹ́ gbowó ẹ̀ padà gbogbo owó tẹ gbogbo owó tó gbà àtọwọ oúnjẹ gbogbo ẹ owó tíkẹ́ẹ̀tì afẹ́ gbà padà. tolerance ṣẹ́yìn nìkan lọ́ba ni wọ́n rí bó ṣe ń fi orí adé wọlé lọ́dọ̀ àwọn olóṣèlú ni tó lọ ń jáwé oyè fún wọn nínú ilé ni wọ́n fọwọ́ lẹ́rán ni ẹ eh, kí ló kàn ẹ́ pẹ̀lú ẹ. bàbá yóò ṣe báyìí láyé tiwọn. kí ló kàn ẹ́ bó bá ṣe wọ ọba ló lè ṣe iṣẹ́ ẹ̀ ló lè ṣe àfihàn ló lè ṣe ayé ẹ̀ you don't have any right to command to tell him the way you live his life. kí ló kàn ẹ́. tó bá ti jọba nílé tiyín nílé bàbá tiẹ̀ tó bá ń jẹ nílé bàbá tiẹ̀ lọ sọ fún wọn bọ́n ṣe máa ṣe. èmi náà rí inú ní ìsìnkú débi tí wọ́n bá ti kà á wọ́ọ̀kì bó ṣáà di pé ọba tó sóbi táwọn èèyàn pàtẹ́wọ́ fún wọn tó bá ń pẹ̀lú orí adé first monarch lílẹ̀ Oòduà tí tún ṣe tí irú kíní bá tiẹ̀ kàtíwọ́ọ̀kì Olúwo kò ń ṣe first monarch ibi first monarch lẹ́pẹ́rẹ́ ayé ẹ̀ ń ṣe tí ò dá ẹni kan máa sọ̀rọ̀ ìwọ ò rí Queen Elizabeth tó bá ṣe tó wù ni tó máa catwalk ìwọ ò tí ì rí Queen Elizabeth tó catwalk rí táwọn èèyàn máa pàtẹ́wọ́ fún wọn kí ló jẹ́ bàbá rà ṣé wọ́n jẹ́ tẹ̀tẹ̀ ni ṣé wọ́n jẹ́ gbégbé àti tẹ̀tẹ̀ ni ó tún ní kan gbé wọn wá síkù mo dẹ̀ sọ fún Wàsíù mo dé mi ò lọ Ifẹ̀. ìwọ tínú ẹ ń dùn burúkú burúkú tínú ẹ ń dùn burúkú bó àtọ́fẹ́ lọ Nàìjíríà yẹn. mo ṣí ẹ̀ ń bẹ̀ yẹn tínú ẹ dùn gidi. wọ́n process orí platform mi lẹ́nu tó ní pé Ọlọ́run ló yọ mí ká ní mo ṣeré jáde ní pé stray bullet nítorí pé kíni tí gbogbo wa sọ pé tá a sọ pé gbogbo wa ní Nàìjíríà ìbẹ̀lá ibì náà la fẹ́ sùn ta fẹ́ kọrí sí nítorí pé wọ́n á pa wá wọ́n á pa wá wọ́n á pa wá ẹ̀ràn tí àwọn ọmọ yín ni orúkọ nàìjíríà ó ti bàjẹ́ all over the world. amẹ́ríkà rí jẹ́ pé wọ́n dá odidi pásọ̀ padà. àṣọ. yẹ pásọ̀ pásọ̀ winners. ẹ nǹkan tí wọ́n sọ sí kí wàá ní tọ̀jájá ń bẹ̀ kí ni tọ̀jájá. bí tọ́kì ṣe tóbi tó yìí. nàìjíríà ti bàjẹ́ tipẹ́tipẹ́ kò ṣe bó ṣe bàjẹ́. loan from Nigeria wọ́n fún wọn from Togo from Ghana ẹ jọ fún mi kí ló wà important pé don't come to Nigeria kí ló wà important ṣé mo lè wà lóru yìí kí n wà ní Nàìjíríà kó lè má àká mi mọ́ bẹ́ẹ̀ àbí iná kọ́ ló tàn lórúkọ ṣóńbí ẹ dẹ̀ ń wá sílùú òyìnbó. ẹ kí ni kọjá kí ni kí kábíyèsí ṣe sí yẹn. ìjọba náà wá sílùú òyìnbó. ẹ kí ni kábíyèsí ṣe. kẹwàá tì sí kẹwàá òyìnbó. ṣé kábíyèsí ló máa ṣe ná sí Nàìjíríà ni. gbogbo yín gbogbo Kánò ti ń rálì nísìnyí nọ́ọ̀tì ti ń rálì pé wọ́n fẹ́ Buhari mọ́ ẹ̀yin Yorùbá ìgbà tó bá yẹ kẹ́ ẹ jà kí gbogbo yín sọ̀rọ̀ ní ṣọ̀kan ẹ̀ ní sọ ìjọba hazard níjọba Buhari jẹ́ ìparun owó Nàìjíríà wọ́n tráfíkì ẹ̀ ni including Buhari wife Buhari's wife Aisha. ok ṣé ètò sọ pé Àyìndé tó fẹ́ ń jọ olórí burúkú. àti Wàsíù. ẹ jẹ́ kí sọ fún spirituality kò sí ètò lè rí mi pa fi àbàsíhùn tráfíkì owó ò kó sàkáǹtì mi ni mò pariwo látijọ́ ìgbé kò sówó wò. lóde sọ pé gbogbo wọn ló bá ti ń lò ṣé mo tráfíkì owó ló tún máa lò yàn ní àti ẹ̀mọ́ tó máa sọ tó ń bẹ̀ báyìí ó mà dé ga o tó tó bá bá mo sùn kò sówó ṣèbí tó bá tiẹ̀ ti lò wá dẹ̀ kó ara ń ta obìnrin yìí o orí ẹ̀ ti gbóná ẹyọ kan ló sì rí yẹn àwọn mélòó ló ti jáde ná akẹ́wì mélòó wo. I'm a registered blogger in Ireland. ẹ olóṣì. kí ló dé ná ṣogun láyé ni tẹ́fẹ̀ kí news people media people Nigeria ò lè sọ̀rọ̀ majority news mo dẹ̀ ń is for media houses. ẹ àwọn yẹn sọ wọn ò bú ọba tó bá sọ media houses. ó ń purọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjá ló ń pọ̀. ó lè ṣì ní ẹjọ́ bẹ́ẹ̀ ló sọ. ó ní àìdè tó ń ṣe tráfíkì owó. tí àwọn gbogbo oh my god. ẹ fún wa lójú ẹ̀yin olóríire wa olóríire wa ẹ ń jalè ẹ wá láwọn ọmọ kéékèèké ń jalè ẹni million boys. gbogbo ètò ń sọ yìí ó kàn ń sọ torí gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ lénìí ipe ó ń ṣe drug ó ṣe kìíní ó ń ta drug ó ń sanwó àwọn yahoo boys ń sanwó sọ́dọ̀ ẹ̀. ẹ̀yin ìka ẹ̀yin ìmọ̀tara ẹni nìkan ẹ̀yin olè wọ̀n bílíkì wọ́n bìyà. olùlọ́sì ni ẹ́ olùlọ́sì. àti joyè àti adarí ìlú ó dàbọ̀. ẹ bó ṣe ó ó abọ́dẹ nílùú Ìbàdàn wèrè ló ok wọ́n ní wèrè ló pọ̀ jù nínú àwọn ọbọdẹ nílùú Ìbàdàn ok. Super random post here. So my husband ordered Papa John's last. Ó jọ wẹ́n lọ. A super random post here. So. Tẹ̀tìrì ó ti stop ojú ẹ̀ pọ́n hmm. ó máa fowó ẹ̀ ra view àtọ́ni ẹ sábọ̀dù máa fowó ẹ̀ ra view àtọ́ni. Let's abort the terrorists. Mm. Oh shit. Mm. Only. One one twenty share. The comment is five hundred something. One thirty seven. Esabod wàá fẹ́ kú Esabod mm. Esabingo wàá fẹ́ kú o wàá fẹ́ la ẹ̀sà terrorist bẹ́ẹ̀ ni wàá fẹ́ kú wàá fẹ́ la ara ló ń ta ẹ́ wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ ìlú pé wọn ò ṣe báyìí fún lò kábíyèsí ọ̀jájá kò ṣe nǹkan kan fún ẹ níbi ibẹ̀ kábíyèsí ọ̀jájá kọ́ ló máa túná ṣe àwọn ò ṣe minister for bóyá lighting ẹ̀mí power àbí kíni electricity wọn ò ṣe kínní so tó bá fẹ́ sọ̀rọ̀ pé kú títì ò dáa wọ́n ṣe road minister for road and kínní kan so ọba ni wọ́n nílẹ̀ Yorùbá bọ̀ tó o mọ nǹkan tó kàn ó dẹ̀ mọ nǹkan tó máa sọ oníṣòlá ṣùgbọ́n wà lépè ẹ̀ torí pé ó ti wà nínú fíìmù kan tí Bukky Wright bá pè é ńkọ́ tí Ìbídàpọ̀ òbí bá pè é ńkọ́ àwọn wo ló sì pè é báyìí ẹnìkan ló kàn sì pè é everybody got to wọ́n kàn pè é ni ẹni yẹn náà bóyá wọ́n kàn fẹ́ wò pé bóyá wọn ò mọ̀ ẹ́ tẹ́lẹ̀ àbí kókò mi mi ò lè sọ pé ó lè kàn fẹ́ pè é ṣeré let me tell you jẹ́ nǹkan tí ẹ̀kú já ẹ tán àyíndé ò ráyè orí burúkú torí pé ó wà nínú fíìmù kan wọ́n wá sọ pé òun wá ní wọ́n kàn fẹ́ mú ẹ ṣeré ni ojú ẹ wá ń ràn ah ó ti sọ pé òun ní kọ́sítọ́mà òun bọ̀ wọ́n fẹ́ ra mọ́tò àmì wọ́n fẹ́ ra lé ta ló fẹ́ bá wèrè ìdòwò pọ̀ ó lọ sọ pé òun bọ̀ nílé òun ilé nǹkan because wọ́n ti mọ̀ pé ilé ẹ̀ gan ni wọ́n ti mọ̀ pé ilé ẹ̀ ni it's not real ìwọ kọ́ ló ní ilé torí òun purọ́ ni rent rent apartment ló ń lò tó dẹ̀ fún ẹ ní kíní pé you are renting wọ́n fún ẹ ní agreement òun purọ́ poralé you are a liar why stop terrorizing the king kò sí anybody wọ́n lè paper lè blog ẹ̀ kó sọ báyìí pé wọ́n ṣe báyìí because they cannot get close to Queen Elizabeth oní wọ́n blog Queen Elizabeth kò sẹ́ni tó máa jókòó tó máa sit on Queen Elizabeth matter like the way you are doing ó ní wọ́n catwalk ó oh, rí Queen Elizabeth tó máa catwalk every time ni so kí ni kábíyèsí ọ̀jájá ṣe tó kàn tó gò mọ́ wọn tó mẹ́nu mọ́ wọn ò àwọn o anybody tó bá ti close mọ́ wà fún ó kàn máa mẹ́nu mọ́ gbogbo wọn ṣá ẹ Bọ́lá Tinubu o ìgbádá kò ní bàbá ṣàtún ṣé ìwọ ò lè bá Ọbásanjọ́ sọ̀rọ̀ ni ṣé iṣẹ́ wà nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ni ṣé iṣẹ́ wà ń bẹ̀ nígbà tí Babangida wà ń bẹ̀ ni ṣé iṣẹ́ wà nígbà tí Jonathan tó tó ṣẹ̀ kúrò tó wà ní kò sí ìdílé tí wọ́n kàn ń wá ìbẹ́sù wọ́n kàn kó gbowó kò dẹ̀ sówó lẹ̀ bí ó ṣe wà ní nàìjíríà gbà yẹn ó sọ̀rọ̀ nípa gbogbo àwọn yẹn yóò lè tọ́kí àníwọ́ ọmọ àlè játijàti abọ́dẹ̀rìn yìí fúnra rẹ̀ báyìí ló sọ wípé ńgbà pé ó ń lọ nàìjíríà o ó fẹ́ lọ bá buhari ya fọ́tò iṣẹ́ táwọn kan ṣe ìwọ ló fẹ́ lọ jèrè bẹ̀ tó ń yọ̀ tó ń ṣe flaflo tó ń yàmàyàmà nígbà yẹn ó wá ṣe tó ń sì torí pé òòrí jẹ́ oníwọ́n ń dá jẹ́ ṣe bó ló lówó ó ní wọ́n ń dájẹ́ kí ló fẹ́ kó pín fún ẹ. normally àwọn ní ẹ̀wọ̀n àwọn kan lówó ẹ̀wọ̀n gba ilẹ̀ nítorí tó o mọ̀ o dẹ̀ sọ pé bàbá ìjẹ̀sà ló ń sọ̀rọ̀ fún ẹ bàbá ìjẹ̀sà náà dẹ̀ ti jáde ó ti sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹni tó bá ti fọwọ́ fọná kò kí ní sinmi tòkun bá bọ́dẹ rìn o ò ní ní sinmi o torí pé gbogbo èèyàn ló máa bìlí pé o lè ta sí o lè bá jà ló lè dìde ogun sí ọ̀run dìde ogun sí ẹ o bẹ́ẹ̀ ni torí pé orí adé tó o pé ọmọ fẹ́ máa fi wọlé òun bọ̀ ó máa sọ̀rọ̀ eh, kí lorúkọ ẹ̀ ẹ̀ẹ́sà eh, àjàyí kí ló fẹ́ ṣe gan-an ń gbọ́ àwọn kan ò lè ra viewer àti kan máa tẹ lọ́ọ̀fù yẹn they are buying they bought it for you you understand owó ẹ tó bá yẹ kó o máa tọ́jú wàá tún fi rẹ̀ yẹn ra viewer kan ṣáà lè sọ pé bóyá ìwọ ṣe kí ni òun lead àbó òun rí èrò òun rí crowd àwọ̀ wá control gbogbo àwọn terrorists abẹ́ wọn máa wà máa ṣe òṣì bí orí olórí burúkú kí ló ṣẹlẹ̀ gangan téèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn kò ń ṣe tipátipá ojú ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ olóòfẹ́ lọ ń jọ yẹn òòfẹ́ ṣe gbá rísì tó o dẹ̀ fi lọ rèé because tó wá bí ẹ nínú ni pé o tún ti rí ọmọ àbíkẹ́yìn ó ti ti lọ bẹ̀ wáì tó òòfẹ́ fi rẹ́ lòmíì àwọn ọ̀jọ́ bá wọn ọ̀jọ́ yẹ̀ nínú ilé yín kí ló ṣẹlẹ̀ kábíyèsí sọ for one person níjọ́ yìí náà tó bá ṣe anybody pẹ̀lú àyíndé wàsíù báyìí látọjọ́ tó ti fojú kan àyíndé wàsíù ṣe ló over possess ló ní that spirit pé you want to have somebody things with yourself o fẹ́ gbà á tipátipá o ò fẹ́ anybody mọ́ ó bá ti ní my daddy my daddy wà ní kí ló ń ṣe daddy mi o ẹ má sọ pé ń daddy mọ́ o ní kinní kan kí ló ṣẹlẹ̀ gangan o ò dẹ̀ akakakakaka mọ̀ nǹkan ẹ tó bá jẹ́ bó o ṣe tọ́jú o ló ṣe mọ ọkọ tọ́jú ọkọ ẹ̀ àkọ́kọ́ ò ní kú bó jẹ́ bó ṣe ń ṣe dáadáa lélẹ́yìí ọkọ tó kàn án mọ́ nǹkan ní nǹkan káàkiri ọkọ ẹ Gaddafi náà kò ní bọ́mọ ẹ lọ kò ní kó jáde ńlé kò ní kọ ẹ tọmọtọmọ ó mọ̀ pé òbúkọ ni ẹ orí ẹ ti ń rùn ayé ẹ ti bàjẹ́ kò sí nǹkan tó dá mọ́ nínú ayé ẹ ó mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ bò bukọrùn ó fẹ́ bò bukọrùn tó o bá ti súnmọ́ àwọn èèyàn báyìí ó má máa rùn ni òbúkọ ni ẹ òbúkọ dé òrùn dé ọjọ́ tó máa lọ sọ́dọ̀ kábíyèsí náà mo rí píchọ̀ yẹn mo máa fi display lẹ́ni ó kúnlẹ̀ báyìí ni ìkúnlẹ̀ báyìí náà aṣọ pupa báyìí náà níbi pupa bí kinní kan ó lòun lọ ṣe shopping orí ẹ ti burú lọ́rùn ẹ tó bá jẹ́ pé wọ́n ní nǹkan re wọ́n ṣe nǹkan re lè yín ó ní kàn máa bú kábíyèsí tiwa ọ̀jájá the second oníwọ̀rànwọ́ lóye pé tí Buhari bá lọ tí Buhari bá kúrò ń bẹ̀ bàbá mi Bọ́lá Tinubu ló ń bọ̀ ń bẹ̀ torí nàìjíríà tẹ́ ń pariwo tẹ́ ń pariwo ó ti bàjẹ́ tipẹ́ kò ń ṣe pé ọwọ́ wọn ló ti bàjẹ́ let me tell you the truth don't deceive yourself ó ti bàjẹ́ ó ti damage ẹ̀ for long time àwọn tó damage ẹ̀ àwọn bàbá ìyàbọ̀ wà náà àwọn tó damage ẹ̀ àwọn kan ti lọ náà nílẹ̀ haúsá tó wà tó damage ẹ̀ tó yẹ pé tó wá ti débẹ̀ wọ́n sáré kó tiwọn wọ́n bọ̀ mẹ́ Babangida wà ń bẹ̀ Abacha wà ń bẹ̀ now kí ló dé tó fi wá jẹ́ pé okùn ojúmọ́ tó bá dẹ̀ fẹ́ máa blọ́ọ̀gì Buhari náà blọ́ọ̀gì Buhari ṣe bóun ni owó orí èyí tó lòun fẹ́ yọ ọmọ Yíbò tó lòun fẹ́ di Biafra wọ́n ti ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ sí mi lẹ́ni ó lè takù takù Nnamdi Kanu ni báyìí Nnamdi Kanu fà á kó gbẹnu kúrò lọ́rọ̀ Àyìndé Wàsíù ebi ń padà jíà kò síṣẹ́ kí ni kò ṣe sí láti nineteen seventy àbí sixty tí ò ti ṣiṣẹ́ ṣé bàbá mi Ọ̀jájá ṣóun ló gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni tẹ́nìkan bá ti wá sọ̀sí tó da jù ẹ lọ tó kàn tiẹ̀ mórúkọ ẹ̀ tó bá jẹ́ pé o ti rí alákìjà tí mo ti ṣí ẹ̀wọ̀n lórí péjì ni orí ẹ̀ á ti dàrú wàá ti bẹ̀rẹ̀ sí sọ pé ọkọ̀wọ́ jẹ ni owó nàìjíríà ni ìwọ tó ń kọ́wọ́ àwọn òyìnbó ń kọ́ you da saying to people all Nigerian boys that is under you to be stealing people from people account to put in your account and you are collecting percentage Oh, rí pé ìwọ ló terrible jù ó ń lọ sẹ́wọ̀n o kì í ṣe tirọ́ wọ́n máa check account ẹni tí mò ń sọ yìí tí mo tẹnu mọ́ ẹ lọ yẹ̀ wò a máa pariwo agorémọ̀rẹ́ agorémọ̀ ayé àtijọ́ ó ń gba gbogbo àwọn ago ọkùnrin yẹn bàtà ọkùnrin yẹn ó ń gbà lọ́wọ́ àwọn boys tó wá fi ń ra gbọ́ná lọ́wọ́ ẹ̀ tó fi ń ra ọjà lọ́wọ́ ẹ̀ Esabod she is evil she is a terrorist ṣé ẹ ti rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó ojú yẹpẹrẹ lẹ fi ń wò ó ẹsà bọ́ọ̀dù in tó mìnì kò dáa ẹsà bọ́ọ̀dù ti ní legion ṣẹ́ni tó ti lọ darapọ̀ mọ́ ará turkey tó ní máfíà lòun àwọn tó ń pààyàn ẹ̀rí kò pẹ́ kò kò mà pẹ́ kò mà jìnnà lọ́jọ́ tó dé ìlú turkey ó dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ mo ti ṣe gbogbo àwọn kinní yẹn ṣèbó náà ń sọ tiwa mo máa gbé gbogbo ẹ̀ náà èmi náà máa máa post sórí wọ́ọ̀ mi ẹ gé people want to call in Toluwa ni please tag this number for me the other one with you the second one yeah yes tag it i mean check my video i mean i want tag it or do you know is the line line on or this one wait wait What's up? tó What's up? whatsapp kó pè mí the other one mú this one Where's the number of this one What's up? you know the words of the room yeah take it mo fẹ́ sí ó dẹ̀ pàwọn èèyàn fẹ́ pè wọlé ẹ hmm. sábọ̀dù nídìí ó nídìí kòbókò hmm. ẹ̀yin máa ń ṣe pé máa ṣe pé eh, ó máa gbókù ni tòkunbọ̀ abọ́dẹ ni ilé wọn nàìjíríà ò níná nàìjíríà ò ìgbà tí ò níná ń kọ́ ṣé kábíyèsí ló gbé nàìjíríà dání ni ṣé náà ti wà láti nineteen sixty tán ti sọ pé kí ni náà kábíyèsí ṣe kí ni ọ̀jájá ṣe ń bẹ̀ don't compare Fela with Esabod Fela is different from Esabod let me tell you this one I don't think Fela is a terrorist Fela is not a terrorist Esabod is a she's a terrorist. You put the number already? Mi ò rí. You didn't take the pin it. Pin it nọ́mbà tí mo fẹ́ fi sílẹ̀ báyìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ní whatsapp ó ní whatsapp ó lé whatsapp ẹ lè pè mí sórí whatsapp you can call me on whatsapp alone you didn't tag it i didn't see it o ti tag it ọmọ mi mà sọ yorùbá o wonder shall never end you you speak yorùbá wow that's good that's good ọmọ mi ní i speak Yoruba now if you want to call me that brother to pè mí láti America ń sìn yín ẹ pè mí sórí eléyìí lórí eh, WhatsApp nìkan ní kẹ́ ẹ pè sí mo fún yín ní ànádà ẹ wo ẹ pè ẹ mú nọ́mbà tí mo tàgì ẹ pè sórí yẹn ẹ fi WhatsApp ẹ pè mí sìn if you want to call in call on this number yes you want to call in now okay the number is there yes call me on this number call in now somebody want to talk to me that brother i don't want to mention your name now that you call me from america from maryland now call on this one only whatsapp only whatsapp if you don't have whatsapp only Auto Bola block bad comments i mean block bad comments please if you derogate tó bá ti fi you sí ẹ you know ẹ fi rẹ́ẹ̀dì sí fèmí so I'll be able to see it you know i cannot be reading it. Mm. ẹsà bọ́ọ̀dù kò ní yẹ o ẹsà bọ́ọ̀dù olórí burúkú ọmọ òfò ìyá olórí burúkú tí ò ní terrorists of this time koni ní yẹ ò ní jèrè ọmọ bó o ṣe sọ pé o fẹ́ ma dojú ìjà kọ gbogbo ọmọ lọ́mọ o fẹ́ máa forí adé wọlẹ̀ orí adé fìyà jẹ gbogbo ọba odùà fìyà jẹ o ò ní gbádùn o ò ní ṣoríire ó wà kísà kẹ́yìn aṣọ bó o ṣe ń pọ́n ló máa máa pọ́n ni ó pọ́n kú ni iyì ò ní jẹ́ tiẹ̀ mọ́ láéláé torí pé òun forí adé wọ́lẹ̀ ó ò ní bẹ̀rẹ̀ gbogbo omi ara àti ẹ̀jẹ̀ rẹ látòní lọ ó máa di ìkorò fún ọ ó máa di ìnira fún ọ atẹ́gùn tó fẹ́ nílùú Dublin kó gbòdì lára rẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá pátápátá mo ní kọ́lọ́run kó gbẹ̀ṣẹ̀ wá sí gbangba kọ́lọ́run kó fìyà jẹ́ kọ́lọ́run kó pa ẹ́ tọmọtọmọ o ò ní gbádùn torí pé o forí adé wọ́lẹ̀ ó fáwọn ọba ṣẹ̀sín ẹ̀sìn ò ní kúrò ní kúrò níran yín mọ́ láéláé ẹ ó máa ṣẹ̀sín ni tọmọtọmọ bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì àṣẹ Èdùmàrè hmm, kò ní dáa fún yín. Hmm. Yes. Can you see me? If you can see me, say yes. Yeah, yeah, yeah. Ẹ mọ̀ kálẹ̀. Yes, ma. Yes. Kazeem ló ń pè láti Abuja. Okay o. Ṣé ẹ rí ṣé ẹ rí program tí ẹ ṣe lálẹ́ tí mo rí lórí Facebook lálẹ́? Inú mi dùn gan. Hmm. Inú mi dùn gan. Hmm. Ṣé ẹ rí ọmọ yẹn? Hmm. Ó ti kò sí ẹ̀mí eh, òun ṣe kí n technician mi bísí lèmi ní kò sí tókun bẹ́ẹ̀ tí njọ́ tí ó kọ́kọ́ sọ̀rọ̀ sí ọba àfẹ́ tó ní ẹ̀ ń travel yẹn kẹ́ ó rí mi lára níbi ó ti mo ti wá rí títí ọba aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tó ń sọ̀rọ̀ pé gbẹ̀yàn bá tiẹ̀ rí àṣírí èèyàn pé ìyàwó ọba ó ṣe bákan kí ló kàn. irú ọkọ orí kankan ó kàn fẹ́ máa fà wọ́n wálẹ̀ ni orúkọ ẹ ṣe. ẹ ṣe sà ẹ ṣe ẹlòmíì náà fẹ́ pè wọlé ẹ ṣe sà. hello. yes sir. ṣé madam tó bọ́lá ni ọba yìí. yes láti wo lẹ́yìn tí ń pè láti wo. Ah, united states náà ti ń pè yín náà. yes sir. ẹ pẹ̀lẹ́ mọ́ àwọn gbádùn yín gan-an ni but nǹkan kan tí mo kàn fẹ́ bá yín sọ ojú pé first time tí ìgbà bá yín sọ lórí ìwọ̀n mo ti máa wo program yìí ti pẹ́ díẹ̀. alright. àwọn atẹ ẹni tí mi bá tí mi bá yín sọ̀rọ̀ ọ̀nà kò gbú nínú àwọn agbáfẹ́ gan gbẹ́gẹ́dẹ́ ṣe mọ̀ ìkòròdú ọ̀gá so àwọn àwọn atẹ́fẹ́ bá ti rí wá sí báyìí ìwòkan tó ṣe wá ti tán nìyẹn. <laughs> ìjẹ̀bú àti ìkòròdú ìkan náà ni ìkòròdú ọ̀gá àwọn ọmọ tó máa ń ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí kòrò obìnrin rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe jí sòrò rárá yẹn tó ẹ bá ń bẹ̀rẹ̀ sí ìjà bá ń bá ìdíjà tó mọ̀ pé nínú nínú igun ẹ láìpẹ́ wàásù àìdígbà. àjà. ẹ láìpẹ́ wípé kò ní padà pé nǹkan kan tẹ̀ ṣẹlẹ̀ láàrin ẹ tètè ó easy for yín láti tètè forgive ẹ tó ti yín but ẹ jọ ẹ jọ no matter nǹkan tí ò bá ṣẹlẹ̀ ẹ má máa gbá ìdè ṣépè mọ́ tó ti yín. èyí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nìyẹn èyí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. àyíndé làwọn àwọn gẹ́gẹ́ bí olórin olórin yorùbá ní. èdè eléyìí ti ṣẹlẹ̀ ní àti ọdún tó kọjá is not of recent. Ah, èyí tó gbé tẹ rí yẹn. so so láti rí pé àwọn wọn fẹ́ máa gbé kọlu àti rí pé wọ́n fẹ́ máa gbé kọlu àyíndé sí ẹ̀ ṣùgbọ́n ẹ má dà ọ́ lóhùn ẹ̀fẹ̀ náà ìgilé má wù bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ wé. àti wé yẹn ṣe bẹ́ẹ̀ rí pé ó jáde nígbà tí mo gbé àwọn. ṣe kò fẹ́ peace for anybody ó fẹ́ máa ó ń da lérú ni terrorist ni woman yẹn. ọ̀tẹ̀ẹ̀tì ọ̀nbà o no maybe náà kàn fẹ́ẹ́ fún jẹ tán náà ni kó mọ̀ pé òun kò ní wèrè pariwo alásán ni. ẹ̀sùn ẹjọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ní wọn ò ní mọ wọn ò ní mọ ní láì mọ mí. ok màá fi màá máa fún yín torí ẹ ngbà míì ẹ̀yin ti jẹ̀bú ẹ máa sanwó ẹ nìyẹn ẹ máa sanwó ẹ ẹ máa sanwó ẹ̀yin ẹ ẹ máa sanwó ẹ at least. ok. láàrin ẹ lọ ẹ tún máa fún wa ẹ tún máa jẹ́ ká máa gbọ́ background yẹn ká ìgbìmọ̀ akọrin lọ. ok ok. okay bó ṣe lọ ó ti rí bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kò sí kankan tó máa ṣàyìndé lọ́lá gbogbo à lọ́lá gbogbo ẹ̀yin náà lágbára ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run ló ń gbéyàn sókè hmm, kò ń ṣẹ̀dá ó ṣiṣẹ́ débẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo èpè yẹn kò ń ṣe tàyíǹde kì í ṣe ti súnkànmí kì í ṣe ti ọmọgbọ́láwọ̀n bẹ́ẹ̀ ni kì í ṣe ti olúwayé kì í ṣe kàpọ́tì tutì bẹ́ẹ̀ ni kò ń ṣe ti máyégún yorùbá èpè ò kì í ṣe tiẹ̀. Hmm mo ń gbọ́ yín. láṣẹ Èdùmàrè ó máa gbó máa tọ́ àìdè wà gbó àìdè wà tọ́ ẹ màmá ẹ̀ àlímọ́tì má ó gbó ó tọ́ ìwọ náà máa gbó wàá tọ́ ò ní rà padà sí burúkú orí ẹ ò ní gbàbọ̀dé wọ́n ló máa rẹ́yìn ọ̀tá ọ̀tá ò ní rẹ́yìn ẹ̀ hmm. ó máa gbó ó máa tọ́. Hmm. ẹ ṣe thank you ẹ̀yin ti Ìkòròdú ẹ̀yin ti Ìjẹ̀bú mo kí gbogbo yín mo appreciate yín. Eh? okay okay má fi sí má fi sí ah kò sókè mí lẹ́yìn ọ̀run àyíndé ni for life bẹ́ẹ̀ ni ẹ ṣe thank you all right bye bye sir yes sir bye sir yes sir. ó yá o ah o ti kọ́ ọ tó yá ìpè padà ìpè padà ẹni yẹn pẹ́ pè wọlé bọ̀ tó wá court jésù tó fún mi you want to drink tea? no you like tea? ó yẹ pè wọlé ẹ pè wọlé lórí whatsapp nìkan only whatsapp somebody is calling tí ẹ bá ti pẹ́ jẹ́ ká fàyìndé sí i ẹ jẹ́ àfàyìndé sí i hmm. bínú bá ti ń bí mi ẹ fàyìndé bẹ̀ mí bẹ́ẹ̀ ni ó yá. ẹ̀yin mọ́mí jamais ah. kí ló dé tẹ̀ tún polówó eh, kí ló dé tẹ̀ tún polówó nínú ẹ̀ wọ́n polówó kí ló dé tẹ̀ polówó jọjọjọjọ. ọmọ òrókò ńlá dò ọmọ tó ń sọyìn náà ọmọ ìpè wẹ́rẹ́wẹ́rẹ́ lóde ti ìlànà àyíndé tèmi ò mà níra padà sí burúkú o the lord is your strength àmì thank you. somebody is calling let me help you hello. Me ẹ̀yin kọ́ mò ń gbọ́ ti yín à ń gbọ́. ẹ ṣe jàre. London please nọ́mbà tí mo tag sórí bíbá ẹni kẹ́ ẹ pè ẹ má pè ọ́dà nọ́mbà ẹ ṣe jàre. all right. okay. Hmm. orí àwọn aládé wa máa ṣépè fún. Hmm. tẹ́yìn bá ń ṣépè fún yẹn akọ̀dà ìpẹ́ tó ń wọ́n yẹn sìn yẹn yẹn má ṣépè fún. tó bá hmm. yá orí àwọn aládé tó ń bu tó ń tó búlù wa máa ṣépè fún òun. Hmm. Thank you ọmọ àwọn Yorùbá fẹ́ ó fi wọ́n kọ́rọ̀ sọ. Hmm. gbogbo lórí ohun gbogbo ni hmm. ó ti yé yín hmm. tó bá jẹ̀ ṣe bá lórí ohun gbogbo yẹn wọn kún un lè wá wò bóyá gbogbo ti o ti ọ̀nà dé lóyìnbó bóyá ọ̀nà ti ní ṣéǹjì kékeré wá fẹ́ máa fa eh. ọwọ́ sọ èló ló ní téèyàn kò ní rí. èló ló ní. gbà tíkì change. bẹ́ẹ̀ ni tó fi ṣe fàájì owó tá máa jù sókè tá máa pọ́ọ̀pù ẹ̀ báyìí tá máa ṣe olórí burúkú. o eh. tí ní ṣéǹjì náà ẹ eh, ó kàn ó kàn wọn máa ó kàn wọn máa you know. kò dáa kò dáa ìyá ẹ ṣe ẹ ṣe gan thank you very much ami ah, thank you very much thank you for calling baba. Yeah à ń gbọ́ yín o. à ń gbọ́ yín. Uh, Ebenezer ló sọ̀rọ̀ láti láti Germany Hamburg. ok à ń gbọ́ yín sá o. ẹ kalẹ́. ẹ kalẹ́ sá. ok ma. yes sir. nǹkan tí mo rí contribute sí lórí ọ̀rọ̀ ẹ ni pé ẹni tí ó bá fojú di ọba ni àwòwò àwò. Hmm ni pé ṣe rí gbogbo èyí tí rúmọ̀ yẹn sọ tẹ bá wò dáadáa ọ̀rọ̀ kan ò dá sí lẹ́nu hmm. ó kàn sọ nǹkan tó wùn ni hmm. ọ̀rẹ́ ẹ̀ kò correspond mọ́ gbogbo nǹkan tó ń sọ. Hmm, ó kàn sọ jábàjábà. àwọn Yorùbá jẹ̀ ti fipò wé wọ́n sọ pé ọmọ tó bá sọ lẹ́nu ni. Thank you ní bọ́mọ ẹni òṣèré bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn òṣàlè lọ so lẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì kò sí bó ṣe lè wọ́ọ̀sì tó tẹ́nitẹ́ni takisa ntàtọ̀ because kò sí báyìí lè gbogbo wa ṣe lè pẹ́ lájò tó à á padà sílé náà lọ́jọ́ kan ni. Hmm. so mi ò fẹ́ kẹ́ ti ara rúmọ̀ ẹ máa gba ẹ̀ṣẹ̀ jẹ́rìí kò sí gbogbo nǹkan tó bá lè máa sọ ẹ lè máa fún ní direct kíní ẹ̀ padà o but tó bá ti di àwọn lọ́ba lọ́ba yẹn mo fẹ́ kí ẹ tiẹ̀ má mẹ́nu bọ ọba kankan because ọlọ́run ló yàn wọ́n síbẹ̀. ó ti yé yín. ó ń bú ọba mo ní pé pàtó ọba ti pé tó ń bú ọ̀ni tó ń bú gbogbo wọn kò dẹ̀ bú kò kò bólúbàdàn kò bólúbàdàn ó bú ọba àkàrẹ́ ó bú gbogbo wọn ó bú aláàfin ó bú olúfẹ́ gbogbo wọn. bẹ́ẹ̀ni hmm. ṣé ẹni tó ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ò dá sí lẹ́nu gbogbo sórí tó ń kà ẹ rí pé èyí tó ti kà tẹ́lẹ̀ àtúntò kà kò jẹ́ correspond mọ́ra wọn. kò kọ́ ọ ìdábẹ́ yẹn mi ò mi ò mi ò rí ọ̀rọ̀ ẹ̀ka kan. all right ẹ ṣe popularity ló ń wá. Hmm popularity ló wá èlò ló ní lọ́wọ́ hmm. kí ló ní lọ́wọ́ tí ọba fẹ́ máa ẹ́bí ẹ̀ àbí tí Wàsíù Àyìndé fẹ́ máa ẹ́bí ẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìdọ̀tí ni wọ́n rubbish ni wọ́n so hmm. ẹ nídìí láti máa tún máa gbé sáì pé ìwà yẹn ọ̀rọ̀ tẹ́ bá sọ lòun fẹ́ fi ṣe ṣó. Hmm. bẹ́ẹ̀ ni inú ẹ̀ ló ti máa ń mú ṣó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a rí bẹ́ẹ̀. so mò ń fọ́lù ẹ̀ mo wo bí ẹ ṣe jọ máa jọ sọ̀rọ̀ mo hmm. máa ń wo most time hmm. bóyá tẹ bá ti ṣe ṣọ́ ààrẹ díẹ̀ ọ̀rọ̀ hmm. ẹ ló fẹ́ fi sọ̀rọ̀ òun ni exactly ọ̀rọ̀ bí ojú ọ̀rọ̀ bí ojú bẹ́ẹ̀ yẹn lọ. ẹ ṣe gan ni thank you my brother thank you baba. Hmm. Mm. ó yá o ẹ kalẹ̀ o bó lẹ ti ń pè wá South Africa rèé nọ́mbà ilé ìjọ ti South Africa twenty seven plus twenty seven. Uh, all right no problem ẹ eh, ẹ sọ. ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ yín lọ ó ní plus two seven ló sọ. plus four four ló yẹ kó gbé jáde fún yín o. ẹ bọ̀ tẹ má wọrí ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yín la ní ìta mà. ok inú mi dùn láti bá yín sọ̀rọ̀. thank you mama. silent silent watcher la wa mi ò <laughs> mi ò comment rè and lockdown dẹ̀ ló jẹ́ kí bẹ̀rẹ̀ sí ni máa wò ti yé yín sìn <laughs> but èmi fẹ́ bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n tàbúrò ṣe ń gbọ́. à ń gbọ́ yín. ṣe ok because two, two years time I will be sixty years old. Mm. so mo believe pé mo lè bá yín sọ̀rọ̀ díẹ̀ little bit. Mm. ṣe rí number one mo fẹ́ kẹ́ mọ̀ pé giver ni yín ṣe ń gbọ́. ok ma. Ọlọ́run dẹ̀ máa ṣe ìyanu fún yín ní agbára Ọlọ́run gbogbo ìkó lọ yín pátápátá Ọlọ́run máa dá padà. àmì Jésù ní agbára Ọlọ́run ṣó ti yé yín mm. ok ọtí mo tún wá fẹ́ sọ ni pé ṣe rí gbogbo àwọn èpè yẹn a lot of people ti bá yín sọ torí ọmọ aláṣẹ ni yín mm. ṣó ti yé yín sìn tẹ́ bá sọ̀rọ̀ àṣẹ máa gùn ṣe rí torí mo ti to be honest bíi three weeks now ni mo ti bẹ̀rẹ̀ sí ní wo program yín mm. torí mi she money they don't test for so but mo wá fully fully mo interest i really feel sorry for you okay, ma'am. because mo gbọ́ gbogbo problem yẹn pátápátá lóde Yes, ma'am. sìn mo dẹ̀ mọ̀ to nǹkan tó ń mi hmm. but nǹkan tí màá fẹ́ bẹ̀ yín ni pé ẹ má ṣe èpè mọ́ fún anybody. okay ma'am ṣó ti yẹ yín sìn ẹ bá ṣe pé mo rárá ẹ fi gbogbo nǹkan sílẹ̀ fún Ọlọ́run ṣe wá rí nǹkan tí mo tó wá fẹ́ correct yín fún ṣe rí ngbà míì tẹ́ bá wà lórí program táwọn èèyàn bá pè yín wọlé ẹ má máa ṣépè fún wọn pé ẹni báyìí ẹni báyìí because you don't even know whether àwọn tó bóyá àwọn tó close mọ́ yín gangan ni wọ́n ṣó ti yẹ yín sìn bí iṣẹ́ àwọn ẹlòmíì lè fẹ́ sáré fún uh, mi call attention yín fún nǹkan kan ló ṣe ń pè yín but. Okay ẹ fẹ́ gbé o ẹ fẹ́ gbé o ẹ má ṣépè fún anybody mọ́ ẹ jọ nítorí ọlọ́run fún tèmi tó di yẹn another thing tí mo tún fẹ́ sọ èmi ò ń ṣọmọ ìbàdàn ọmọ ìjẹ̀bú òde ni mí mo dẹ̀ ti kúrò ní nàìjíríà ń sìn láti eighty six tó di yẹn ń sìn. ìjẹ̀bú wa ok. to be honest mo ti kọ́ mo kọ́ ọgbọ́n gan <laughs> kọ́ tí mi torí mo sọ fẹ́ ní kọ́lé ni yìí lọ́sàn-án nígbà tí mo bá sọ̀rọ̀ mo ní èmi ò mọ̀ pé problem wà ń jẹ̀bú òde tó tó yẹ o pé because mo rò pé safe ni torí nígbà tí yes no i was surprised láti gbọ́ a lot of things tí mò ń gbọ́ lẹ́nu yín torí pé <laughs> tó bá sọ pé crime wà ní Ìjẹ̀bú Òde tó tó yẹn ah màá nírọ̀ ni tó ti yé yín sí torí nígbà tẹ́mi wà ní Ìjẹ̀bú mi ò gbọ́ gbogbo shit yìí rí mo believe pé it's a quiet place ẹ pé safe fún everybody but nisin i'm really scared because after. nigeria as a nigeria as a whole ẹ lè compare bí ìgboro ṣe. àwọn ọmọ wọn máa di nǹkan míì ni so people be so tẹ́bi bá ti pààyàn ọ̀kan kan máa máa jara wọn lólè náà ni. Hmm. ṣé mo pe mention kankan bẹ́ẹ̀ ni bí ṣé mo pe mention kankan nígbà táwọn boys kan tẹ́ sọ pé àwọn MC wọ́n ń plan wọ́n fẹ́ lọ máa réèdì káàkiri ẹ mọ̀ pé kejì ẹ̀ làwọn kan pera wọn ní million boys àwọn ọ̀rẹ́ mi tó wà lẹ́kọ̀ọ́ ń sìn wọ́n send fídíò yẹn sí mi tí gbogbo wọn lọ́wọ́ So ti so ti yé yín hmm. so mo wà shocked pé ah ah so gbogbo irú nonsense ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ so ó mì pé half of Nigerians ó lè ní gbogbo wọn. Ah, Nigeria burú. Hmm. because I mean we don't even know who is who mọ ẹ mẹtẹ n bá gbé ẹ mọ ṣọmọ irọ́ ti pọ̀ jù ó lè ti pọ̀ jù àmọ́ àwọn tó ń ṣiṣẹ́ mọ́. Hmm. ẹ mọ̀ pé mo analyze ẹ̀ nígbà tí mo rí mo rí ṣáàt yẹn ni mo dey analyse mo wá wé pé i can no lè máa ṣe sọ pé àwọn boys ti rèdè àwọn kìnìún wa now. báwo làwọn olè ṣe máa ṣe pé òkè ẹ àwọn fẹ́ lọ ṣe kíríkan tó tún máa rìfà sí ọ̀dà surprise láti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ní nàìjíríà ṣé mo kọ́ pé ah, nàìjíríà. Ah, ọgbà ó lé lọ nàìjíríà tẹ́lẹ̀ lẹ́wọ̀ surprise that's not you should not be. But, ẹ̀rù bà mí the way tí wọ́n fi jáde pẹ̀lú àdá lọ́wọ́ pé ṣé nàìjíríà lè tó ìṣá. Ah, ah. ẹni tí ò bá jẹun tí ò ro oúnjẹ jẹ kílẹ̀ rò pé. another thing tí mo tún fẹ́ uh, call attention yín sí. bẹ́ẹ̀ni. jerry emmys uh, uh, d nínú fraud yẹn tẹ́ kọ síbẹ̀ yẹn. ok ẹ ti mọ excuse me ma ẹ ti mọ nǹkan tí mo fẹ́ kọ náà mo mọ̀ pé fraudster lè fẹ́ kọ́. yẹ fraudster ok ẹ ti mọ ẹ ti ní àìdíà yẹn ẹ ṣe ìyẹn mo ti wọ́n ti correct mi correct mi ẹ kò sí kò sí problem dí mi ò fi sí wọ́n ti sọ fún mi mo ti sọ fọ́ bẹ̀yẹn mà ẹ má bínú ẹ ti sọ má ṣe pé mo gbọ́ ẹ̀yẹn confessor yẹn fún mi wọ́n ti sọ fún mi láti àná mi ò change ẹ mo ti kọ́ nìyẹn ah, but ẹ má bínú mà. mo rò pé ẹ mọ̀ pé ẹ mọ̀ ẹ mọ̀ pé èèyàn máa ń ṣe typing error lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀bọ̀ tẹ́tí mọ̀ nǹkan tí mo fẹ́ kọ oh díkàn bíkàn ṣé dílẹ̀ ló ló miss àbí bí. ẹ pè jáde correctly pé fraud. ẹ bọ̀ tí mo wá kọ́ wrongly tá a bá type nǹkan gbà mí tá a bá wò tá a bá wò náà tá a bá press ẹ̀ síbẹ̀ á gbé wrong gígí jáde so ẹ ní láti fi ìyẹn ò ń ṣe kò ń ṣe èbú. ok kí ló tún kù mà kí ló tún kù. ọlọ́run á ṣe dáadáa fún yín ṣe gbọ́ ẹ fọkàn yín balẹ̀ gbogbo ohun tó sọnù pátápátá ó máa padà ní agbára ọlọ́run ẹ gbà bẹ́ẹ̀ lè tó ah. ti yẹ yín kí ló kọ yín ẹ tún ṣàlàyé fún mi ẹ láìkò ògùn kí ló ògùn tún ṣe ń bí sìn ìjẹ̀bú ni yín ìjẹ̀bú tí òṣogbo ojú ló yá o. Ah, no, no, no, no, mi ò ṣògbó. ẹ bọ̀ wọ́n sọ wọ́n ní ìlú yín jẹ́ ìlú Ògùn. mi ò sọ pé mi ò sọ pé àwọn èèyàn kì í ṣògbó o but eh, no no no no no. àwọn many people fẹ́ pè wọlé mà ó mo jẹ́ àbẹ́kọ̀ tí ó yẹ sọ yín. ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín ṣeré mi bí mo ṣe wà yìí o mi ò sọ fún yín pé kò sóògùn Mm. But I believe in one God. I'm a Muslim, pure Muslim, and I believe in only God. ẹlẹ́mọ̀ pé nàìjíríà dangerous bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ mi ò láìkí bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀dẹ̀. mi ò lọ́lẹ̀ babaláwo for no no no way ṣọ́ọ̀tì yẹn yìí sì kò sí kọ́lọ̀ kó má dà wá láàmú. Mm. tẹ bá lọ sí nàìjíríà wọn máa wá wọn máa ní wọn fẹ́ wá kìyìn lé àfáà lè lò wá kìyìn lé. láyé láyé kò sáyè mm. ayé kí. àwọn pásọ̀ míì dẹ̀ wà nínú wọn tó yẹ pé wọ́n máa ní wọ́n á kí yín lé pásọ̀ náà ń ṣe é so. bàbá tó bí èmi lọ́mọ lèmi mm. fi jọ ṣe ń gbọ́n sìn torí bàbá mi jẹ́ èèyàn tó níyàwó rẹpẹtẹ tí obìnrin kan bá lọ sílé olóògùn obìnrin yẹn ti lọ nínú ilé wa nìyẹn for good tó mm. ti yẹ yín sí kò tún ní. kò dáa kéèyàn máa ṣe oògùn oògùn ò dáa ọlọ́run ẹ ṣe mọ ogun ọdá bọ tèmi ẹlẹ́dàá tèmi ò gba ogun dúdú láti kékeré mi i was nine years old. ọ̀rọ̀ kábíyèsí tí wọ́n ń bù yín sí kí lẹ fẹ́ sọ sí ẹ̀ sọ̀rọ̀ kábíyèsí. náà ti sọ pé ọmọ yìí o òdẹ́dẹ́dà ò gba nǹkan dúdú i don't use them and i will never use it. tó ti yẹ yín sí kí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́lá ṣe dá mi ogún pọ̀ o but ọlọ́run ṣẹ́gun fún mi. ọlọ́run ló ṣe. ọlọ́run ló ṣe. Hmm, ẹ ṣe máa àmì. ó kẹ́ pé mọ́tò lẹ́yìn ń tà fẹ́ ń gbọ́ hmm. but èmi mo ta something similar sọ́dọ̀ mi ìfẹ́ mi ìfẹ́ káwọn èèyàn ń gbẹ́ tó wà lórí fóònù torí lọ́rọ̀ pípọ̀ lè wà lórí fóònù tó yẹ kó máa mọ̀ pé mo sọ̀rọ̀ tó di èyí ń sè. ṣé mo pé wà ní online ṣé mo pé mo wà ní mo gbé sí láì ṣé mo pé mo wà online ẹ mọ̀ náà. yẹ́ wọ́n wà pé wọ́n online ẹnìkan náà àwọn ìlọ́tọ̀ pípọ̀ ti pè kílẹ̀ ẹlẹ́ǹta nǹkan ṣé ẹ fẹ́ ṣé ẹ fẹ́ ṣe àbí kí n pín pépà mi ni. ẹ má wọrí à á sọ̀rọ̀ létà ẹ save nọ́mbà mi kẹ́kọ̀ọ́ àjẹtà ìbá ti síbẹ̀. kì í kọ́ àjẹtà ìbá ti. ẹ̀kọ́ àjẹtà ìbá ti yóò ti yé yín. àìjẹ́ ẹsẹ̀ ní pépà mi ẹ̀yin ìjẹ̀bú ẹ má wọrí ẹ má. ẹ mọ ẹ mọ ẹ bí ẹ bí ẹ bí ẹ. ṣé ń gbọ́ mi. òde ẹni night lẹ máa ń ṣe mà ẹ ti wà pé pẹ́ẹ́sì night shift le máa ń ṣe ni. London ni mò ń gbé mo ń ṣe night shift mo ní business mo máa lọ ṣe láti Europe lọ sí Nàìjíríà. Eh. so kò yẹ kí lockdown yẹn kó ṣe kankan pẹ̀lú ẹrù yìí lockdown náà wà pẹ̀lú container kan bẹ́ẹ̀. lockdown ó disturb sales lẹ́kọ̀ọ́ for now. Eh. ó àwọn ọmọ tó dẹ̀ àwọn gan everybody ló ń sàṣàlà fẹ́ mi ẹ̀. kí lẹ kó lọ sẹ́kọ̀ọ́ kí lẹ kó lọ kí ló wà ń bẹ̀ tó. kí lẹ rí. kí lẹ kó kí lẹ kó lọ sẹ́kọ̀ọ́ tí lockdown tí ò jẹ́ kó ta. èmi máa ń break ni mo máa ń break. ok ṣé o ti yé mi. ṣé o rò pé òun parọ́ ni. lo ẹ ti ń break náà wọ́n jẹ́ máa ta part gbogbo ẹ̀ mo ti yóò ti yé mi. èmi ò ń parọ́. mi ì lẹ́ purọ́ ẹ ti sọ̀rọ̀ sí ẹ lẹ́ ń break. èmi ò mọ̀ ọ́ pa but eh. èmi náà mo èmi náà ti try ṣó ti yẹ yín mo ti try. break náà ó máa ń wà òkè. but èmi máa ń gbà fọlọ́run mi that is it. àwọn míì tún fẹ́ yes ma ẹ ṣe ma. ẹ sọ anything nípa ọ̀rọ̀ kábíyèsí àwọn a lot of people are here waiting for you ma. ẹ̀sọ́ tí mo fẹ́ kẹ́ ṣe ẹ̀jọ̀ mo fẹ́ ẹ má jẹ́ kí n gbàgbé yẹn ọ̀ṣẹ́ rẹ̀rọ̀ tẹ̀ ń gbọ́ hmm. ṣe ọ̀rọ̀ ìbàdàn ẹ̀jọ̀ mo bẹ̀ yín ọlọ́run hmm. ẹ máa bú ẹ́sà bọ́ọ̀d nìkan ṣoṣo. ẹ bá a kìlọ̀ fún ẹ́sà bọ́ọ̀d kó má bú ọ̀ní ọ̀fífẹ́ mọ́ torí ẹ̀yin kò sọ̀rọ̀ sí ọ̀ní ọ̀fífẹ́ ẹ̀ sọ ti ọ̀ní ọ̀fífẹ́ látẹ̀kọ́ kó má bú ọlọ́ aláàfin ọ̀fọ̀yọ́ mọ́ kó má bú olúkàrẹ́ mọ́ kó má bú ọba kankan mọ́. ẹ má Mm. ẹni sùúrù èmi ò mọ ẹni tó ń jẹ ságọdù. ẹ mọ ká má tọrọ àwa jẹ ẹni ká máa bú ẹ ẹ ti sọ pé mm, ẹ jọ máa àwọn èèyàn ń dúró sórí kíní o mi ò fẹ́ gbọ́ yẹn mà. ó ní gbogbo ìkàrẹ ọgìlì ó bú gbogbo ó ní gbogbo ọyọ ọgìlì ẹ̀rí tó kọlà kínní ni ó bú gbogbo ọyọ ó ní gbogbo ọyọ ọgìlì that's a taboo. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bú gbogbo ìbàdàn mọ́ ṣe rí àwọn àwọn fans yín ọmọ ìbàdàn wà ń bẹ̀rẹ̀ pẹtẹ. ìgò òun gan náà ó bú gbogbo kàlẹ́ yẹn fans ẹ̀ náà lára àwọn fans ẹ̀ tó tẹ̀lé ọmọ ọ̀yọ́ náà wà nù wọn tó ń wo tiwọn náà ó bú gbogbo ìbàdàn ó bú gbogbo ọ̀yọ́ ó bú gbogbo ìbà. ẹ má wọrí fún yẹn ẹ sọ fáwọn ọmọ ìbàdàn pé kí wọ́n má bínú kẹ́dẹ̀ ṣàdúrà fún wọn ẹ jọ nítorí ọlọ́run. ó kè kí n ṣàdúrà fún bọ́n ṣe bí ẹ̀yin ó yàtọ̀ sí bọ́n ṣe bí ẹ̀yin. okay okay nítorí pé wọ́n bí mi re gbogbo ìbàdàn kábíyèsí bàbá mi olùbàdàn ọba bàbá mi adétúnjì ẹ má bínú ẹ má bínú gbogbo ìbàdàn wọ́n ní bẹ̀yìn má bínú ẹ má bínú wọ́n ní ẹsàbọọdù ló kó ọmọ sàn ní tó kó gbogbo báyìí ẹ olórí burúkú lẹ ẹsàbọọdù wọ́n ní má ṣe pé mọ́ mo ti gbàgbé. ẹ ní sùúrù ẹ lè fira yín sí lẹ́vù obìnrin yẹn ẹ jọ ti yẹ yín ẹ má bú gbogbo ìbàdàn ẹni dáàdì yìí kọ́lé sí ìbàdàn. àwọn èèyàn tó dá wà ń bàdàn àwọn èèyàn gidi wà ń bàdàn àwọn èèyàn ọlọ́run wà ń bàdàn tó ti yẹ yín ń ṣàdúrà fún wọn tó ti yẹ yín ń kẹ gbàgbé ẹ má bínú mo ń wò báyìí mo rí pójú yín ti le báyìí lórí screen náà. <laughs> ọlọ́run àìṣe dáadáa pẹ̀lú yín kẹ́ máa ṣàdúrà fún gbogbo àwọn fáànù yín dáadáa fáànsì yín dáadáa bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún wọn àdúrà yẹn gan ló ṣe pàtàkì jù torí pé àṣẹ wà lẹ́nu yín tó ti yé yín sìn. bó o lè ṣe báwo lè ṣe fẹ́ pàṣẹ wà lẹ́nu mi kí bá ń gbàdúrà sáwọn òkìní sìn ẹ sábọ̀dù máa wá sáré ṣé wọ́n máa lọ gbé fake account wá ni tó máa ní kán ṣàdúrà fún wọn tó máa ṣàdúrà fún wọn tó máa ti ṣépè tán wọn tó máa wẹ̀ kúrò ó dẹ̀ ń gbógun tìyàn performance wa. àwọn èèyàn tó fẹ́ràn yín àwọn èèyàn tó fẹ́ràn yín pọ̀ lórí program yín gan ẹ̀yin ò mọ ni. ok ma bọ kí ló dé adẹ ní ká táàgì pépà sísì wọn ò fún wa lówó ẹdẹ ni wọn fẹ́ràn mi ẹni tó bá ti fẹ́ràn èèyàn máa fún yàn lówó. ẹ ní sùúrù mo sọ statement kan fún yín mo sọ pé giver ni yín ọlọ́run ló máa fún yín lówó kò ń ṣèyàn ló máa fún yín lówó. ẹ ọlọ́run ò sọ̀kalẹ̀ wá fún yàn lówó ọlọ́run ò gò ná pépà ọ̀nà ara ah, ẹ wò ó yá àwọn èèyàn Am I má Okay. big business is coming for you. Amen. thank you ma. tó ti yé yes ma ẹ ṣé ma. okay yes bye bye ma. honourable. yes. <laughs> àwọn èèyàn wà lóko ojú òpó ah. thank you ma. Yeah. hello. hello. hello. ẹ kálẹ́ o. ẹ mọ̀ kálẹ̀. ah in fact láti Dubai la ti ń pè ṣe ń gan. hello. ẹ yé hello. à ń dá yín lò à ń dá yín láti Dubai la ti ń pè. ok in fact mo really appreciate. ẹ mọ̀ pé lómi ó máa rò pé òun ti tọ́ tán ṣó ti yẹ yín hmm. a máa sọ̀rọ̀ wípé bí kò sí ọlọ́run hmm. but bẹ́ẹ̀ ṣe fún màmá yẹn ní nọ́mbẹ̀ lẹ́nìí in hmm. fact ó da gan-an ah, ó dùn mí ó dùn mọ́ wa nú. ó fẹ́ ṣe é jù bẹ́ẹ̀ lọ mo confuse ẹ wọ́n ti sọ fún pé mo wà online mo confuse ẹ ó fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ìbá máa fẹjú tòtòtò ni èèyàn ṣe máa máa fi kábíyèsí wọlẹ̀ that's rubbish ẹ aláàfin ọ̀bọ̀yọ́ ibi tó bá tiẹ̀ wú kó ti wá àwọn òwú kíyèsí ibi tó bá wú kó ti wá ẹ ṣe máa jàre ẹ ṣe. ẹ ṣe gan god bless you ma. amen ayiti. ẹ ṣe wa ẹ dun yín o thank you. <laughs> bálàfin lórí bú bálàfin <laughs> ẹ ṣe o tẹ bá sì fẹ́ pè wọlé àyè wà báyìí o ká gba like two call kó tó di pé à ń lọ bẹ́ẹ̀ ni eléyìí nọ́mbà yìí tí wọ́n dà pé nọ́mbà ìlú wò lélẹ̀ okay us. but ìyá ẹ wèrè ni asínwín ni. asínwín burúkú kò mọ̀ nǹkan tó ń jẹ́ royalty tó bá mọ̀ nǹkan tó ń jẹ́ royalty hmm. kò ní máa ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ hmm. iṣẹ́ wo ni Queen of England ń ṣe. àbí o. iṣẹ́ ọmọ àlè tó lásán ni. ọmọ àlè gidi. Eh, eh, ìní òṣìlá bí eh, mo dẹ̀ mọ́ ọkọ tó yẹ kí ọ̀ pè náà bí ìgbé. bí olórí burúkú ọmọ ìrankíran ọmọ sambisa aṣèrè ọmọ àlè ọmọ kò níran alákìísà. jàbí orin àwò ẹ̀sán bọ̀ eléyìí jóná onífúnjà ti jà á ok mo ń gbọ́ ó yà jẹ́njẹ́ sọ̀rọ̀. ọtún ọtún máa sọ ni pé nǹkan tó bẹ̀ mí nù ni pé team Lagos fort wọn ni hmm. ṣe ní any disciples ẹ hmm. tọ́wọ́n bá ti róhun gbogbo ọmọ ẹ anybody tó bá ti tẹ̀lé tó bá ti they are terrorists àtẹ̀yí tó kéwì fún gbogbo wọn kọ́ máa nà wọ́n mo ti sọ mo ní anybody tó bá ti follow Esabod they are terror ó ń terrorize ọba ni so if it's excuse me my brother God bless you that's a very great great idea you know what ó ń gbà tó bá terrorize ọba bẹ̀rẹ̀ sí na gbogbo wọn. kọ́ máa na gbogbo wọn bẹ́ẹ̀ ni. kò sí wàhálà ń bẹ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí gbogbo wọn tí ò bá rí hàn bá gbọ́ òun. bẹ́ẹ̀ tó ń sá kúrò lẹ́yìn wèrè you get it oh my god i be dey gbádùn you. pé wọ́n máa tún sọ wọ́n jẹ̀ bá mi sọ ń o ẹ̀ dẹ̀ lè kú mi dáhùn kọ́ mọ flag mi kọ́ ni má ṣe pé o eh, eh, I'm from Àkókò o mm-hmm. ó yá mú gbọ́jà rẹ̀ ó lọ bẹ̀rẹ̀ sí gbogbo team Lagos gbogbo team Lagos. kọ́ńdọ̀ wọ́n bàjẹ́. látòrí deputy hmm. nígbà tó bá ti bú ọba wọ́n ti bú team Lagos ó ti bú kábíyèsí ó ti bú Akíolú náà ó ní Akíolú pé sí nà ọ́ ó bá tán. ẹ ó wá dà wọn àwọn ọmọ burúkú síta. ó pẹ̀lú gbogbo wọn. ìwọ tó bá ti báyọ̀ kó máa nà wọ́n kó nà anybody fọyán mu mo sunday mo ní terrorist ni majority of them mo sunday yẹn gbogbo wọn. oríṣiríṣi nípa kábíyèsí lánàá nígbà tí mò ń wo nǹkan tó ń ṣe tó ń bú kábíyèsí. ó ṣe yamayama ànáwó èèyàn ń wo irú tó ní bẹ̀bẹ̀rẹ̀ bẹ̀yẹn wà ní èkó wọ́n ń wo nírò. wọ́n ní nínà ló bá dé báyìí nínà. thank you. okay, okay. flag iṣó yìí ó yá gbọ́ fọwọ́ ẹ̀ To fi flag ó yá fi gbọ́mọ sí ọwọ́ ẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí gbọ́mọ sí wọ́n ní má ṣe pé mọ́ bọ̀ tí wọ́n ń flag iṣó mi mi ò flag iṣó èèyàn tí bá ti flag iṣó èèyàn ọlọ́run jọ kó má jẹ́ kó gbọ́mọ sí ṣùgbọ́n tó bá ti flag iṣó mi kí n lè kó lórí ṣáàtì gbogbo ẹni tó ń flag iṣó mi ó yá flag wọ́n ní má ṣe pé mọ́ wọ́n dẹ̀ ń flag kò ní dáa fún gbogbo yín tẹ̀ ń flag mo fẹ́ gba kọ́ọ̀kan mọ́ wọ́n ń kọ́ ọ́ ní pẹ̀lú ọkọ̀ya ọlọ́kọ̀ya ló kù báyìí ẹ ti gbọ́ àwọn kan dẹ̀ wà àwọn ọmọ wúruwúru kan wà nàìjíríà ọdún sẹ́ẹ̀sì ìyá mi. olórí burúkú máa fọ́ ká ní ayé

ìyá ni yóò jẹ onítọ̀hún o.